ló wá dé tó yọra ẹ̀ kó lọ́kàn mi tí ò fi oògùn gbàgbé sí. ọmọ tí ò tó mi ó ń bá mi sọ̀rọ̀ ó tún fi lọ́kùnlọ́ lọ mi torí àti jẹ. good kọ́mọ pé kọ́ lọ síta fún mi kó dá kerosene sí kó dáná sun. kí lẹ fẹ́ talẹ̀ béèrè. àwọn ọ̀gá yẹn ni mo fẹ́ rí security ò dé kí n wọlé. Bọ́lá. má wulẹ̀ kí mi rárá. What? ọkàn méjì lẹ́ẹ̀kan ṣoṣo. my life is empty i'm hopeless. cancer of the blood yes ọ̀rẹ́sì mọ́ mi. mi ò kó kan fi mọ́ra látàárọ̀ ni o ibi iṣẹ́ tí mo rọ lénìí mo ṣubú dànù pátápátá ni. Ah. ṣé àlá lásán ni wàá kó àyà sókè tó tó báyìí. wise up now kí ló ń ṣe ẹ́ torí àlá tó dẹ̀ ń òun kẹ́mi everybody sókè. kí ni gbogbo eléyìí náà kí ni túmọ̀ gbogbo tó ṣe ẹ rí bàtà táwọn wọ ṣẹ̀ṣẹ̀ yìí tó bá dúpẹ́ àbọ̀ yìí láàyè láàyè lẹ́la muhammadu rasulillah ìṣẹ̀lẹ̀ dáa ni wàṣà ó burú. kíni yóò ṣiṣẹ́ kíni yóò ṣiṣẹ́. àní bá jáde kò jáde káwọ́ gẹ́mi ọláyè jáde. kí ló dé ọ̀dà káfíńtà. ajé ẹ jajé lónìí kò ṣeé ṣe bẹ́ẹ̀. still trending on Yorubawood ṣe borúkọ ikún nílẹ̀ kó tó pẹ̀pà sí i. àní ṣe borúkọ ikún nílẹ̀ kó tó gbin ẹ̀pà sí i. ogun agbọ́tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. àkìtẹ́sẹ̀ bodò ká tún kígbe òtútù ogun àgbọ̀tẹ́lẹ̀ kí parọ́ tó bá gbọ́n á kì í tẹ̀sẹ̀ bodò ká tún kí ìgbé ah, ojú. ẹ kú jókòó sá ṣe pàṣà ẹ mo ní kí kí ẹ láti ké pé bàmà kan sáàbù yín bàmà ẹ wà ókè. Okay. Ah, ẹ jọ ọ̀rẹ́ mi sáà ń dúró dè kò ní pẹ́ join wa ń ah, ó máa join wa ń sìn àbó ti wà níta. ẹ no mo ṣe bá sọ̀rọ̀ tó ń sìn ni ó ní kí fún níbi fifteen minutes. Ah, fifteen minutes bíi ti báwo ẹ dúró náà ó dẹ̀ pé ẹ understand what business stand sọ̀rọ̀ pẹ̀ àbí ṣé fi ń pé nǹkan tẹ́yìn ní kò lè hàn. no esco none of the above editing kó lè dá náà ló bá lọ in fact lórí contract náà ló torí lọ síbi tó lọ. Oh, kó lè dá làwọn bá lọ ṣé kó lè bàjẹ́ làwọn ṣe jókòó síbí báyìí. no. oh Mr. Rotimi ẹ try láti understand ní kankan ṣe ń gbọ́. Um, oh, fifteen minutes ń bẹ̀rẹ̀ ok ṣe fifteen minutes Abi. yes. bẹ́ẹ̀ tó bá ju fifteen minutes yẹn lọ ṣe ń gbọ́ contract yìí á jẹ́ pé nǹkan lè máa ń dùn mọ́ nìyẹn ẹ ń sọ̀rọ̀ bíi pé ẹ̀ ń bínú ẹ má lọ síbi tẹ́ ń lọ yẹn ẹ jọ ẹni ẹlẹ́ni ò ní gba iṣẹ́ yín ṣe ó máa débí bàá ń sìn tó bá dàbí irọ́ ẹ jẹ́ kí n pè é padà kẹ́ gbọ́. Mr. Rotimi ṣe rí irú ọlọ́run ní oṣù yes inú yẹn pọ̀ rẹ̀ pẹ̀lú. dáadáa ẹ mọ̀ yẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. so it's better you know what you are doing. ẹ̀gbọ́n mo ní kẹ́ má bínú mo ẹ̀ṣẹ̀ bẹ̀yìn tó ń sìn ẹ má bínú ẹ jẹ́ ń pè ń sìn kẹ́ ká bá sọ̀rọ̀ even kan kò lè pé fifteen minutes tó máa fi join wa. 啊啊。 káàbọ̀ ṣá ó yẹ ìjáde ìjáde kẹrù náà. ó yà. ó yà ó yà ó yà ó yà ó yà mo ti late fún meeting. bóyá kó gbogbo ẹ gbogbo ẹ ló tẹ wà máa ah. you packed everything right. ṣó ti kó. okay okay. are you happy now. yes I am. ṣé o lọ sínú ilé ṣé ẹni freshen up ni. Ah, ṣùgbọ́n kó tọ́wọ́ mi pé mi pé mo ti late fún meeting mi ò freshen up ṣáà wọlé tẹ kó lọ freshen up. okay sir ó yá já lọ mo ti ń bọ̀. ẹ bá mi ṣí gate ṣá ṣí gate fún mi kí n ṣí gate ṣá má ṣí ìwọ dúró lórí gate ẹ ṣá. owó ọ̀rẹ́ ìjọ máa bì sí àwọn kan tí mo lè ṣe ní òjẹ́ kiri ti lé nígbà jọ àwọn kan fẹ́ ṣe mítì pẹ̀lú ẹ̀ kọ́ jẹ́ kó máa bọ̀ náà. mi ì gbọ́ ẹ̀ aláwọn tá a wá ní meeting pẹ̀lú èṣù come now so we can start the meeting. àwọn wo ló sọ̀rọ̀ ń pa ẹ̀ àbí kí ló sọ tí kò dùn lẹ́nu ẹ̀. àwọn tó fẹ́ gba contract lọ́wọ́ wọn náà. àwọn tó fẹ́ gba contract wọ́n máa dúró díẹ̀ wà náà Bankole ibo ló lọ. I took my kids out. <laughs> ní ẹni tí a ní appointment ìwọ gbé àwọn ọmọ tiẹ̀ jáde ah, ah. ibi tí o gbé àwọn ọmọ lọ lé nìyí tó bá dúró di ọ̀la tó gbé wọn lọ lọ́la ṣé wọ́n máa kú nàbí ayé máa parẹ́ kílẹ̀ tó mọ́. wọn nípa ayé òde nípa rẹ so bọ́n bá ti jọ̀rọ̀ ọmọ mi mú un postpone ẹ̀. tẹ́lẹ̀ ara wọn need me now kí máa wà ní kí ti wà ní middle of the meeting máa dìde. <laughs> wẹ́ ìwọ nífẹ̀ẹ́ àwọn ọmọ tiẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ àwa à ń bẹ ọlọ́run àbí. Eh? owó bọ̀bọ̀ ẹ̀ àwọn dànù àwọn ká ṣe mítìn wa mo gbé láti lọ rí last ball mi náà <laughs> ṣé wọn wà rà mí. ok ọ̀rẹ́ ti yé mi àwọn tí à ń dúró dè wọ́n ti wá wọ́n ti lọ ṣó ti yẹ. Hmm. like what binu àbí. wọ́n bínú wọ́n ní kò pè wọ́n kó wá gbàṣẹ́ wọ́n bínú gà white ò we ṣe irú kan tó ṣe náà ah, ah, àwọn èèyàn dúró láti àárọ̀ you are asking me pé ṣé wọ́n bínú lọ wọ́n máa bínú lọ of course wọ́n bí mo mọ nǹkan tó ń ṣe ẹ o yeah i got you mo mọ nǹkan tó ń ṣe ẹ ọlẹ́pẹ́ owó ti wà lọ́wọ́ tiẹ̀ òun ni ò jẹ́ kó bothered ló fi òun wu ìwà ta ló fẹ́ mú mi àbí ìwà kí ni èèyàn kan fẹ́ ṣe ah, no ìwà exactly same thing like what you did òun nìkan tí mo sọ yìí. you're wrong. Hey. Eh. You're wrong. so now sọ fún mi because gbogbo olówó sí èmi mọ̀ àwọn olówó nínú ayé àwọn olówó ọlọ́rọ̀ tí mo mọ̀ nínú ayé wọ́n ń ṣiṣẹ́ kún owó kí owó lè pọ̀ sí mi mi ò rí irú tiẹ̀ rí náà ìwọ náà ṣẹ̀ka ara ẹ̀ náà. mi ò fẹ́ àníkún owó. mi gbọ́. mi ò fẹ́ àníkún owó àníkún ìfẹ́ lójú àwọn ọmọ mi ó ti tó mi. ẹ kí wàá ló dá mi jòkó sí ibi báyìí fún. wo ọ̀rẹ́ má bínú wọn ti kó tiwọn lọ nìyẹn ó ń ṣòwò wa nìyẹn ó dùn mí but better business will come contract to better ilé la máa gbà náà báwo ya rẹ èmi ò máa gbé ọ̀rọ̀ iṣẹ́ sórí tó yẹn better contract báwo by next week iṣẹ́ tó ju ẹ̀ lọ́nà máa gbé wá. Bankole. ẹ náà wọ́n lọ lè ṣùgbọ́n tí wọ́n lè dún àwọn náà lose èmi ò lose náà àwọn náà lose ó dùn mí ṣàbọ̀ Bankole. adúgbò wọn bàǹtà bàǹtà yẹn ló sọ pé. èyí tó ju yẹn lọ times two ó máa dé ní next week kọ́ máa bá àwọn kọ́ máa kóra wọn lọ́jà yẹn ṣé ká sọ wọ́n dọ́lọ́run ni ah, ah. èmi kò tẹ̀ wọ́n pé ká sáré gba little contract yẹn just chicken change lórí ẹ̀ in fact wọ́n gan mo fẹ́ wò pé okay tá a bá ṣe contract yẹn kó gba bíi seventy percent ẹ̀ better one will come gbàgbé gbàgbé gbàgbé. pọ̀jù fún yàn grandma kódà bó mo sọ fún dáàdì tó bá ti fẹ́ wá gbé mi kó bá yín ra àwọn òkú. ẹ ṣeun mo dúpẹ́. ọlọ́run á tọ́jú àwọn àmì bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ ó kú ìgbà gbogbo nítorí ṣàṣà lènìyàn tẹ́dí iyẹ rẹ̀ ó kù tí wọn ò ní dẹ̀yìn rẹ̀ nù látijọ́ tí màmá yín ti kú ni bàbá yín ti ń ṣètọ́jú mi hmm. gbogbo ìgbà ló ń kẹ́ mi hmm. lóun á bá mi máa fún bàbá yín lọ́wọ́ kò sí mo dúpẹ́. mo dúpẹ́. tábà tọ́jú ní grandma tá láti fẹ́ tọ́jú à ní grandma mi. ẹ ṣeun ẹ ṣeun. ẹ ẹ raṣọ yẹn láì. ẹ láì kẹ. ó dáa ó dáa mo nífẹ̀ẹ́ rẹ̀ á ò dáa òde náà mélòó ni mò ń lọ tí ìwà mọ́ ọ lọ aṣọ nílòkulò kódà ọmọ òkè ọmọ òkè náà ṣeun ah, ṣeun ah, ẹ jẹun ọmọ pẹ́ ẹ ṣeun ẹ̀mí jẹun ọmọ nù sáré o ah, ẹ ṣeun ẹ ṣeun kí wá ló fẹ́ jẹ? ẹ bá ń pa màá kíchìn fún ẹ. Ah, eh, mo dúpẹ́ o. Rotimi. ah, ah mọ́mí ẹ káàsán ma báwo ni ma. ah ọjọ́ mẹ́ta. <laughs> yes ma. ìyàwó kọ́ ọmọ ńkọ́. àlàáfíà lẹ́bí bọ́dé wa. Eh, ẹ ṣe. <laughs> sọ bínú pé mo ránṣẹ́ sí ẹ pé kó wá. <laughs> mi ò lè rí oníṣẹ́ yín kí n máa yọjú ma kò sí pọ́blẹ́mà. ṣe mo dúpẹ́ ọlọ́run á pọ́n wọ náà lè. àmín ọ̀rọ̀ lórí Bankole ọ̀rẹ́ ni. Bankole ah, mọ́mí kí ni Bankole ṣe kí ló ṣẹlẹ̀ sí Bankole. nǹkan kan ò sí Bankole Bankole ò dẹ̀ṣẹ̀ mí ah. àmọ́ ẹnujọ́ mẹ́ta yìí kí ìyàwó fojú kọmọ kọmọ náà rí yẹ kò sínú ọ̀rọ̀ Bankole mọ́ o hmm. tí má tún dàpẹ́ lórí fóònù má pè yín má pè yín títí tí èmi ò tiẹ̀ wá mọ̀rọ̀ Bankole bó ṣe ń lọ mọ́ tọ́rọ̀ rẹ̀ ti sú mi tí má sùn wá ní mi mọ bó ṣe lọ irọ́ ni mo pa o torí nǹkan ṣe bá ń kọ́lé ó sì tún fi mẹ́wàá síra ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó kú ta ni ó fẹ́yàwó mi tọkọ tó lóun ní fẹ́yàwó mi kápó fẹ́yàwó mi nìsín ẹrù orí ẹ̀ ó ti sọ̀kalẹ̀ hmm. kó o bá mi bá a sọ̀rọ̀ o nítorí jẹ́ ń pè ẹ́ nìyẹn o tọ́lá àwọn àgbà bọ̀ wọ́n pòwe wọ́n ní bá sọ bá gbó tá sọ bá ya aṣọ náà lè yàn rówó ran aṣọ tóbi bá sì kọ ni àbóbi ikú ìbéèyàn fẹ́ mi kó bá mi bá sọ̀rọ̀ ó ti sú èmi náà o. ẹ ṣe gan ni mọ́mí ẹ pẹ́ fún wa mà ẹ dàgbà ẹ dógbò ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ ṣe gan ṣé bí gbogbo ibi tí ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé tí bá ní kò yé mi irọ́ ni mo ń pa gbogbo ẹ̀ pátápátá ni mo understand. Eh, mommy. mọ́mí ṣé bí tí bá sọ fún yín pé mi ò tí bàbá nǹkan lè sọ same thing ten ba mi sọ ń that means pé mi ò ń ṣe ọ̀rẹ́ gidi ni mo ti pe Bankole times without number mo ti pe nǹkan ọkọ mo ti pe sí gbangba mo ti bá sọ àwọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ àmọ́ bí n bá ṣe bá so sọ síbi lòun náà máa máa yí mi síbi àmọ́ ṣẹ̀rí mọ́mì níbi tí àbádé ń sìn máa make sure pé mo pe Bankole máa pè jókòó máa bá sọ̀rọ̀ níbi tí o máa ti gbọ́ torí àdúrà mi sí Ọlọ́run ni pé bàbá ṣe bá sọ kó gbọ́ sí wa lẹ́nu lágbára ọlọ. orí nu kó gbọ́ láǹfààní wà o. bẹ́ẹ̀ ni mà. kápò ti fẹ́yàwó ni tó fẹ́ ń jìnà sí mi kò ní lè jìnà sí mi ìyàwó ọmọ sí létí pé jáde ojú sí màmá jáde lọ rè kí màmá kò sí ní tó jọ ẹ ó ti sú mi o. ẹ ẹ ní gbogbo ẹ jùlọ mọ mi ẹ̀yin náà ni mo máa bẹ̀ ẹ ṣáà ní sùúrù mà ẹ jọ ó dá mi lójú pé tí ẹ bá máa padà rí Bánkọ́lé ẹ̀yin náà máa rí pé ìyàtọ̀ ti wà nínú ayé lágbára lọ. <laughs> inú yín dùn sí i. Ah, kí ni jíjẹ báyìí. Ah, oúnjẹ kẹ <laughs> bí ẹ ṣe pè mí in fact mo níbi tí mò ń lọ bọ bí ẹ ṣe pè mí mo ní láti sáré wá yọjú sí i. kò wá ní jẹun. Ah, <laughs> mi mi ò ń ṣe àlejò <laughs> má padà wá jẹ in fact bá má padà wá iyán yín ẹ ló máa wọlé kí n jẹ. kódà ọdún sí kí ni wọ́n tún ṣe sí fún wa. ẹ ṣe gan ni mo mi ẹ ṣe mọ ojú òní tí ọ ọ̀rọ̀ rẹ ò ní dàrú ẹ ṣe gan mọ tí bá délé máa pè yín ẹ ṣe mọ thank you ma yes ma lóye tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ò mọ̀rọ̀ obìnrin wọ́n ní òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dènà àti kékeré àtàgbà àtọmọdán obìnrin orúkọ báyìí ló wà nínú wọn. máa mi ń pariwo ní láti fẹ́yàwó ní láti gbéyàwó síde jọ tí n bá gbéyàwó síde tó bá ń fìyà jẹ ọmọ mi kí ni mo fẹ́ ṣe ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì. E ọkàn mi tó ti balẹ̀ tó tutù bí ejò òwúrọ̀ tán bá gbígbóná kí ni mo tún fẹ́ ṣe jẹ́ kí n wá bí mo ṣe wà ọ̀rọ̀ obìnrin ò sí lọ́kàn mi rárá. òótọ́ ló sọ torí ìwòsàn dèmí kò dàbí onísọ àti wípé bí abiyamọ ṣe máa tọ́jú ọmọ ẹ̀ ó yàtọ̀ sí tẹni ẹlẹ́ni inú mi dùn pò mọ yẹn. àmọ́ pàdé mi a ò ní torí ikú ká sọ pé a ò ní sùn o ò ní torí ewu tó ti là kọjá kó wá sọ pé o ò ní fẹ́ obìnrin mi sórí bí o bá ṣe ń ronú lọ sọ́tún ìyàwó ẹ̀ máa bẹ́ ẹ o sósì tí ẹ̀yin méjèèjì bá wá jọ wò together equation yìí máa balance ìdí nìyẹn tó fi ní ìdòbìnrin nù láìfẹ́ tí ẹ gbìyànjú kó fún obìnrin láyè kó wọnú life rẹ̀. kò sí ìgbìyànjú lórí pé a fẹ́ fẹ́ obìnrin kò sí ètè kankan tó wà ń bẹ rárá wọn ló jẹ́ kí n rántí òǹkọ̀wé kan tó gbajúgbajà Adébáyọ̀ Alábí ọmọ Tìjàní ó ní oníkùn ló mọ̀ọ́ká ẹni tó ń jẹun ló mọ̀ọ́ká ẹ̀ la ṣó wá rí owó àti olówó àwọn náà máa ṣeré ara wọn ohun tí mo rí tí mo fi ní mi ò fẹ́ fẹ́ obìnrin mi ó máa yé mi jẹ́ ká wá filẹ̀ bẹ́ẹ̀ ká gbà bẹ́ẹ̀ kó dẹ̀ wà bẹ́ẹ̀. pàdé mi Bankole Bankole. mo mèsì ọ̀rọ̀. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. bí mo ṣe fẹ́ nìyẹn. ẹ mo fẹ́ jẹ́ kó mọ̀ pé nǹkan tí o bá ti fẹ́ lèmi náà máa bẹ̀ fẹ́. ó ṣe. ẹ ẹ jẹ́ ká gbàgbé yẹn kí wàá ní movement ẹ̀ lẹ́nu. Mm, tí bá ti kú òǹbí tí mo parí nǹkan tí mò ń ṣe àwọn ọmọ mi ní straight. ó ti tán ó máa ṣe oore kan fún mi. jọ mo máa fẹ́ jẹ́ kó fún mi ní moral support fún presentation tí mo fẹ́ ṣe ní alẹ́ ni. ah why night kí ló dé tá a ṣe ní working hour. Mm, torí àwọn àlejò tó ń bọ̀ ìgbà tí a máa big time everything alẹ́ ló bọ́ sí ó wá yẹ kí n ti sọ fún ẹ tẹ́lẹ̀ ìgbàgbé ló ṣe mí. ṣebí iṣẹ́ wa ni but I'll go with you àmọ́ agbọ́dọ̀ win contract yẹn tábà win ni ó máa bí mi nù. ó di dandan ó di dandan tó bá ti tì mí lẹ́yìn ó mọ̀ pé àṣẹ àṣẹ ti rí. sáàdẹ̀ ní pẹ́ńbẹ́ kí ni mm, schedule kí ni time frame tẹ́lẹ̀. jẹ́ ká sọ pé títí thirty to one hour ó pẹ́ jù ni. kò sí wàhálà dẹ I'll go with you. nice one. o mm. ṣe jẹ jẹ o ṣe. <laughs> no no but but but but it's a fact. mo ṣe jẹ́ ìwé everything ìyẹn mi nípa. mo mọ bí mo ṣe employ ọmọ yẹn gan surface Ọlá is a stupid guy. ìrẹsì <laughs> ìdájọ́ àlejò wa mo lè sọ fún ẹ pé get àlejò mi ní coffee ó dẹ̀ gbé tí wa. irọ́ ni <laughs> ṣé kò mọ yàtọ̀ nínú kọfí pẹ̀lú. ọlọ́run mọ yàtọ̀ ìlú òkèlú ẹ̀rọ yẹn <laughs> ìlú dàgbà ìlú òkèlú. bájú ìwọ ló fà ìwọ ló fà ìwọ ló kọ sí ọlọ́run. àpò tí ò dúná it's running late àwọn tá a fẹ́ ní meeting pẹ̀lú nǹkan mo mọ reason tí o fi dàbí pé bóyá o ti late kò late everything ṣe wá ọ̀sán la ṣe wá jẹ́ kó mú kọ́ọ̀pù wa kó mú kó ṣe é pẹ̀lú mi kájọ ṣeré náà. <laughs> ó ni ìjọ ò ní mo bá ẹ mọ irú nǹkan báyìí ah, anything tó bá ti ju red wine lọ count me out. Eh, eh, ọjọ́ kan nìkan náà máa ń bẹ̀rẹ̀. no no no i'm a responsible father i don't do all this. okay àwọn tí a ń dúró de ọmọ tó dẹ́n sí. okay máa kàn you? <laughs> so ìgbà tó wá sọ pé kó change ẹ kí ni ó tún lọ gbé wa. ó gbé tí wa. ṣùgbọ́n àwọn ọkọ tó fọ́ níbẹ̀ ìgbà eh. tó máa gbé cup of coffee yẹn gbogbo ṣúgà tó wà lábúlé wọn inú kọ́ọ̀pù yẹn ló dá. <laughs> Hi. Hello. Hey. Hello. Hello. Wow. Ah, ah. Àwọn ọmọ amúlùdùn ni àwọn ọmọ olókun asọ̀rọ̀ ẹni dayọ̀. Jọjọ ṣe ìfà ni wọ́n ni. Àwọn ilé ìjọ ọ̀hún mìlá. Can you guys come this side? Sorry, two. I mean, you, yeah, you and you. Come this way. Wàá ṣe rẹ̀ àwọn ọmọ tí mi ń sọ fún ẹ̀mí àwọn make it happy sit down ṣe hey sorry guys come and have your seats. ẹ jẹ́ wá ṣe èmi láìkí èmi máa pariwo tí bá ń dìlì fún mi tí bá ṣe lè jù sí i ọmọ kò tráfíkì wá ṣe ọmọ gẹ́gẹ́ orí ẹ̀ wà bẹ́ẹ̀ báwo ló ṣe mọ ọmọ tí mo fẹ́. Ẹ máa fọ ṣe fọ. Máa ẹ̀ fún ẹ má wọlé. Máa clean ẹ̀ yẹn má wọlé. Okay. Um. <laughs> yé mi. ṣé o ẹ jọ ìnà ara ẹ. Ah! gidi gan o ṣe yé ni eh, but um, ẹ máa excuse me because ó láwọn nǹkan tèmi gan máa ń lò tí n bá fẹ́ ṣeré. wà á ṣeré wà á ṣeré. so ẹ máa jẹ́ kí n wọnú mọ́tò kí n mú nǹkan tí mo fẹ́ lẹ̀ láì tí mo pa padà wá. Ah, ẹ má kàn jù. Ah, ọmọkùnrin máa lò kí máa ṣe lára lórí àgbo kẹ́kẹ́ mọ̀ ń pẹ́. àgbo lè owó ìṣe. àbúrò àgbà sórí ẹ̀ mọ̀ fún wa. pàdé mi. mo ń bọ̀ mo ń bọ̀. ok wà á ṣeré èèyàn lẹ́ ń wò yẹn. ẹ wo bí ibi tẹ wà náà ò bad má kánjú ṣé bẹ́ẹ̀ ló fẹ́ lọ. Ah, ah. ibi ló wà ó dẹ̀ ń polówó ah, pàdé rẹ̀. èmi ò lọ sọ́dọ̀ nínú gbọ̀n funfun. ẹ wo ọ̀rọ̀ wa ti gba dírẹ́fà nulẹ̀. because sometimes I get so tired like to drive gan máa ń ro mi lójú. Now ni ọ̀wẹ́ fẹ́mi me n máa mo drive now. wà á wa mọ́tò. now, nà dáàdì máa wa mọ́tò ń bẹ tí ń Eh. But ẹ kọ. ẹ gbà wo ló wa mọ́tò. dáàdì mo ti wà <laughs> you joking right? okay okay ìwọ tó sọ pé o lè educate me please báwo náà ṣe ń wa mọ́tò. Ah, máa wọ mọ́tò mhm. máa jókòó. What are you? ẹ máa rí d reverse r wàá gbé sí dí ẹ kó tó gbé sí dí yẹn kí ló máa tẹ ṣé wàá kàn bọ́ mọ́tò wàá kàn start wàá dẹ̀ gbé sí dí wàá fa lọ sí. pádù ẹ máa tẹ pádù náà. irọ́ òun tẹ pádù ah. pádù bíi ti báwo dáàdì máa ṣàgbé sí dí máa dé máa lọ vúùn. wàá gbé sí dí ìfà kó kẹ́yìn sí gate kan wàá gbé sí dí. èyí ṣe bí reverse nìyẹn. ok ó ti yé mi dáàdì èmi mọ̀ wà. má fọkàn mọ́tò ọkàn nulẹ̀ ṣó ti gbọ́ you know say say. Listen, listen, listen. You know I love you. True, hmm. And your life is precious to me. Ṣùgbọ́n, o ò lè wa Thank God by next month you'll be 18. To me, pé o ti lè wa mọ́tò nìyẹn. Ìgbà yẹn gangan ni màá mú ẹ lọ sí driving school. Wọ́n dẹ̀ máa kọ́ ẹ all the rules to guide driving because there's a big difference between moving a car and driving a car. Most people on the road, ẹlòmíì move mọ́tò ni ko mọ mọ́tò wà ṣó ti gbọ́ i don't want you to be like that. Oh, the drive. Oh, the drive don't say that again hmm? don't say that again. You hmm? mean náà driving school. kí wọ́n in the next three years we wà wá mọ́tò ń gbà yẹn o lè wá mọ́tò ń ṣe ṣó ti gbọ́ má wá mọ́tò. mi mọ̀ wá ah, ó ti yé mi. máa fi sí gẹ́rìn mhm. eh, máa fún un. ọmọ ọmọ wo ṣo fẹ́ gbọ́ mo wà nílé pẹ̀lú àwọn ọmọ mi. ilé báwo èmi àti ọjọ́ sọ́ba ìnà bá ń kọ́lé. ó dàárọ̀. hello. ọwọ́ ẹ̀ já fún ọ̀rẹ́ ti sọ. bébì adájọ́ ń sọ̀rọ̀ tó sọ pé òun wà lé. ṣebí pàdí mi tó kú òun bí báyìí ni. sọ ń ṣeré ni. sọ ń ṣeré ni àbọ̀ ń wà ìwọ̀. kò lè jáwọn kò lè jáwọn. à ń kọ́ sọ pé àwọn láìka àwọn ọ̀rẹ́ mi méjì pé wà ni ó náà ti wà lé tóun lè wà bí mọ. kí ló dé tó ṣe lọ ṣáà ló wá bá wọn ni. kò tiẹ̀ yé mi ẹ mọ ṣe lè kó sí problem wọn ti lọlé àbí mm. wọn ti wà nílé wọn eh, àwọn náà lè kú ní lásán náà so ẹ fún wọn ló wà ká máa lọ ó ah, oh, time lọjà ní time wọn ti lọ tí wọn ní ẹ fún wa lówó tí wọn ká tún. owó tí wọn máa pé. èwo eh, ló ní kó gun ọ wá o èwo ló ní kó wọn wá o sort ah. wọn out. <laughs> ṣé kí fún wọn lówó àbí. of course. ẹ tẹ bá máa gba owó lọ a jẹ́ pé a máa fi ṣe mẹ́ta mẹ́ta nìyẹn. Ah, ọtí tó wà ńlẹ̀ agbára dádì máa sanwó ẹ̀. ẹ̀yin ladies ni náà agbára dádì gbè ṣe wá rí dádì gangan fúnra ẹ̀ father for the fatherless ó tó ń pín fẹ́yìn ladies. àzíwàlà pín gbèsè báwo. ìyẹn náà dáa. babe ó mẹ́nu ẹ̀. Ah, ah, ó yí ẹ̀. ó <laughs> um, ṣàrí pé àwa méjì láṣà ọkọ wa ń bí báyé owó tún ni tó bá fẹ́ fún ọkọ. ìwọ náà tún understand. ẹ bá mi sọ́rí nìyí tó sọ yẹn gbé kíní súnmọ́. no no no no no no ó bá sọ pé gbé kíní súnmọ́ dáàdì mo pọ̀ ọ́nú ayé. gbé kíní súnmọ́ dáàdì. máa wulẹ̀ kí mi o má wulẹ̀ kí mi rárá ah ah kí ló ṣẹlẹ̀ sí ẹ tí ò ṣẹlẹ̀ sẹ́lómi rì. Mami kí ló dé? Ṣé wíwá tẹ wálé níṣẹ́ fi wá bá mi jà ni? Mo wá bẹ̀ jà ni o. Mo sì wá pa láṣẹ fún ẹ pé tí mo fẹ́ ni kò ṣe fún mi. Kò sì tẹnu ẹ sọ pé ó ṣe tán láti ṣe. Ó dáa, màámi, kí lẹ fẹ́ kí n ṣe? Tí mo fẹ́ kó ṣe. Èmi ló tún pé kí ni mo fẹ́ kó ṣe? Ah, ah. Ṣé ìgbà yẹn tó yẹ kó gbé ló ń gbé yìí? Ah. O ò ráyè fẹ́ bí? o ráyè fara èmi tí mo tún jẹ́ ẹ̀yẹ gan tipátipá mo fi ń rí ọ ọ̀ǹda nìkan gbélé bí ẹranko. mi ò dàgbé èmi àtàwọn mi lájọ ń gbé náà. ẹ bá jọ ń gbé pẹ̀lú ọmọ ipò ọmọ yàtọ̀ sí pọ̀yàwó àní ìfẹ́yàwó mi ọkọ olóòní fẹ́yàwó kí ló dé. Oh, oh, oh, ọ̀rọ̀ ìyàwó ló fa ogun kan tó tó yìí. Got to be kidding me. This is getting too funny. <laughs> okay, mami, ṣé nǹkan tẹ́ fẹ́ kí n ṣe nìyẹn. nǹkan tí mo fẹ́ nù mo sì fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ báyìí pé o tán láti fẹ́ ìyàwó mi. ọ̀gá ọ̀gá ṣá mọ̀mọ́ ẹ kú jókòó mọ́. ọ̀gá èèyàn kan wà lẹ́nu géètì wọ́n lẹ́yìn làwọn wá páwọn sì ti pèyìn pèyìn ẹ̀ gbé aago yín. Oh! Oh, ó pè mí lóòótọ́ I put my phone on silence then no ah. máa ń ah. hello oh ẹ ti gbé mọ́tò yẹn dé wow wow àti <laughs> dọ́ṣíkètì fún mi báyìí mo ń bọ̀. ẹ eh. ẹ létí lápá. <laughs> àbí tó bá fẹ́ ọmọ ní tó fi ọlọ́run lẹ̀. ọ̀rẹ́ oh, sà. wow this is this is this is perfect this is lovely. Don't mind him, he's a fool. It's fine. Nífẹ̀mí, uh, ìwọ àtàbúrò ẹ̀ máa bọ̀ ń sìn. Now, yeah. <laughs> Oh, I like it go. Yeah, I like the color. They'll be so happy. <laughs> wow, I love this. In fact, mo we'll make sure pé mileage ẹ̀ low. My love. Hello. Hello. Uh, so, uh, notice going for quite strange in the compound one. Ẹ Okay. Mi ò ra mọ́tò tuntun. Àti sẹ́yìn méjèèjì ni wọ́n máa gbé lọ school. thank you darling thank you. okay so go check the car check the car i told them to put the seat cover because you love red. Very sure pé máa like it. Ẹ̀yọ́ wọn tán sáà. Mọ́tò kejì yẹn rà. Ẹ ò in fact a fi sòrò dollar rate náà ni kọ́lọ́n ṣàánú wa dollar rise mommy, mi ni but more assure yín very soon But ti yẹ ìkejì no náà eh, for the meantime sir why ti ẹ ṣe jẹ́ kẹ́ni kejì máa gbé mọ́tò yẹn. Ah, no no no So ò fẹ́ kó máa gbé mọ́tò àlòkù kiri oh, kó sábà máa lò kó jẹ́ tuntun and ah, eh, it start fresh. that's great eh, ìkejì yẹn náà dé very soon. ọjọ́ má jẹ́ kó pẹ́ o ṣó ti wà lórí omi àbí kò tí. ó ti wà lójú ọ̀nà ti wà lójú ọ̀nà. lójú ọ̀nà lójú ọ̀nà clearance yẹn náà ni a fi sọ̀rọ̀. ẹ kò sí wàhálà ṣe bá máa san owó ẹ̀ ní náírà gbèdé kíákíá. sá five fifty ní ilé ètò. kò sí wàhálà a máa sùn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣáà bí mọ́tò wà kíákíá tó fẹ́ẹ́ máa gbé tí. let me be on my way. ọ̀rẹ́ right. mo fẹ́ lọ rí thank you very much. so when you don check in come inside. okay daddy. ah this photo is cool. Ah, wow. oh good very serious. wow. ah ẹ wá wò àṣẹ camry tún ni ẹ wò camry. wow ẹ jẹ́ wọlé ẹ lọ sí gẹ̀ẹ́tì ẹ bá wa sí gẹ̀ẹ́tì. ìbínú ẹ ṣe fine. kí lè rí ẹ ṣí gate. ẹ jọ ṣé ẹ mọ ọkọ wa tẹ́lẹ̀ ni. ẹ ṣí ah, gate ẹ ṣí gate jọ tó di mọ́tò àmà wà ẹ ṣí gate jọ. ó yá ọmọ tó ń ké àtúrẹ̀ mọ́ ò jẹ̀bi òye ọmọ tó ń ké ìyá tó rẹ̀ mọ́ ò jẹ̀bi ọ̀rọ̀ mi ò yẹ nìkan àfọlọ́run nìkan ọ̀rọ̀ mi ò yẹ nìkan àfọlọ́run nìkan. tí mo bá ní gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ kò yé mi irọ́ ni mo ń pa ó yé mi dáadáa máàmì ara bẹ́ẹ̀ ṣe máa ń pẹ́sítà mi tẹ́ máa máa fún mi lọ́rùn ah kò jẹ́ kí n máa sá fún ọ̀dọ̀ yín nìyẹn kò jẹ́ kí n máa sá fún lẹ́yìn náà ṣé bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ lélẹ̀ at least ní ọ̀sẹ̀ kan màá dọ́dọ̀ yín like twice bàbá ti pé ẹ máa fógun mọ́ mi lọ fẹ́yàwó lọ fẹ́yàwó lọ fẹ́yàwó kò jẹ́ kí n máa sá fún yín nìyẹn ẹ kò má lè fọ́ lọ́wọ́ ẹ jọ ṣé rí i obìnrin kọ́ ló kàn lọ́rùn mi sí. yes now ọ̀rọ̀ ìyàwó kọ́ ló yẹ kí n máa rọ́ọ̀sìn future ọmọ mi bright ẹ wá bá mi fọwọ́sowọ́pọ̀ káàbùn bá ṣe máa raise àwọn ọmọ ẹ ní ìlànà tó tọ́ àti ètò yẹ tó fi máa dàgbà tó dẹ̀ máa ṣe nǹkan tó yẹ kán ṣe nílé ayé ẹ wá ní pé kí n lọ fẹ́yàwó o kí wá fẹ́yàwó tó ń sìn kí ni mo tún wá gan ẹ bẹ kí ni mo wá mo ti bímọ méjì kò sí kẹta ọmọ kò sí tó máa rí mi tó máa sọ wípé ẹ o àgàn ni ẹ òkúbó ni ẹ o ò lè ṣe o lè wọ́n tàbí pé mo ti bímọ méjì so ẹ jẹ́ kí n máa tọ́ àwọn ọmọ mi ṣe ti gbọ́ mami mi ò mi ò mi ò ní ìdíyàwó láyé mi ṣé láwọn ọmọ tẹ́ ń wò yìí wọ́n ti dóbìnrin kò sí kan tóbìnrin ṣe tí wọ́n ṣe ń sìn mi wọn ti mọ̀kùnrin mi ò mi mo lè sọ yẹn so now tọ́ba tọ́ba tí ibà fẹ́ omi ń sìn wọ́n dorogún nìyẹn nga máa gbọ́ pé mo mú kiri kan síbi ó mu kò ní ní wọn bí ọmọ wọ́n máa wọ́n bí orogún ni kó máa di wípé a máa fapá máa fi gún wọn nímú a máa fapá gbọ́n wọn lórí kíní ọ̀kìnì kan ìgbẹ́ náà mọ̀ wípé eh, ìyáálé kan òun ló bí ẹni èmi mo bí àwọn ọmọ ti tèmi ọmọ ìyáálé kan dára tó ti kú kíní kan kìnìkan òun ò lè ṣe kíní i don't want that mi ò fẹ́ kí n máa bí ọmọ kí kan máa sọ wípé ọmọ ìyá kan lélẹ̀ ọmọ ìyá kan mi ò fọ́mọ ọba kan lélẹ̀. dákẹ́jọ́ gbẹnu dákẹ́kọ̀ọ́ jẹ́ ń sọ tèmi wọ́n sọ̀rọ̀ ẹ̀dí rédíò àsọ̀rọ̀mọ́gbèsì ó tẹ̀ wá dáa báyìí ọ̀rọ̀ rẹ ti yé o ṣé torí àwọn ọmọ ìlú òfẹ́fẹ́ yàwó jẹ́ wọ́n máa bọ̀ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni iṣẹ́ kí n mọ̀ gbà. Ah, kẹ́ bá wọn eh. jẹ kẹ́ bá wọn jẹ àbí. so tiẹ̀ wá rí ọmọbìnrin méjì ló bí túlétúlé lóbìnrin ọkùnrin ní múlẹ́kún bẹ́ẹ̀ ni. máa mi ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí túlétúlé lóbìnrin ibi tí báwo ṣe bẹ́ ẹ last month lẹ pè mí tẹ́ nílé dáàdi yín pé pinni ìpanu ẹ̀ kan ti ṣí kinní kan kinní kan tí mo send owó tẹ́ send ẹ̀ sí wọn hmm. tí ò bá jẹ́ ti ṣé dáàdi yín máa dún eh. ah, àṣebí ṣé dáàdi yín ò bá wọn ọkùnrin ó ṣe jẹ́ ilẹ̀ túlé yẹn ṣe kì í ṣe bíi ti báwọn o. ẹ̀yin máa ma sọ pé tílé tílé lò. sórí pò ìyàwó ó yàtọ̀ sí tọmọ ó yàtọ̀ sí tọmọ aládé ọkọ o. fẹ́yàwó fún mi ni mo mọ̀ fẹ́yàwó fún mi kó o rí gbàkejì tẹ́jọ́ máa fọ̀rọ̀ wérọ̀ tí mo fẹ́ nu. mo ti gbọ́. Mm. Ah, ah. hello. what. Eh, eh, accident. ibo ibo where where. okay. Tani, Tani. ta ni. ọmọ wo mọdàlá ọmọ wo mọdàlá mi mọdàlá yẹ ọlọ́run o. ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi náà mo gbọ́dọ̀ jó mi náà gbọ́dọ̀ gbọ́dọ̀ jó mi o náà mo gbọ́dọ̀ jó mi o ah, ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. mọ́mí ní sùúrù kò sí nǹkan tó máa ṣe wọ́n. Ah, mo ti gbọ́ mo ti gbọ́ o. Ah, ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo eh, iná ọmọ gbọ́dọ̀ jó mi iná ọmọ gbọ́dọ̀ jó mi o. Ah, eh, dákun bò làwọn ọmọ mi. mú mi ẹ̀ fara balẹ̀ dókítà àtẹ̀sí lọ. wọ́n àtẹ́ǹdì sí wọn lọ́wọ́ ah, eh, ẹlẹ́dàá mi o ṣàánú mi o ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo ah, ẹlẹ́dàá mi o ó yẹ ká kíyèsára ó yẹ ká máa fúnra at one point in my life at a point bóyá mo ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tí mi ò mọ̀ àbí kó jẹ́ pé màá bẹ̀yìn lẹ́sẹ̀ kó jẹ́ pọ̀ sí mi bí àwọn ọ̀nà a wife two kids ọmọ méjì. ẹ Bankole máa wọnú bẹ̀yẹn náà ó dàbẹ̀ ẹni tí ọlọ́run dá lẹ́jọ́ tó ní kò tẹ̀ ọ́ lọ ilé ẹjọ́ wo ló fẹ́ gbẹ́jọ́ lọ. ọlọ́run ti dá mi lẹ́bi yóò ti dá mi lẹ́bi ok bá mi pé ọmọ mi nífẹ̀ẹ́ ah. mi jọmọdọ́jú kọ síláàdì kọ́lẹ̀ fún mi ẹ pẹ̀pẹ̀ wọ fún mi náà kọ́lẹ̀ fún mi yóò tẹ́lẹ̀ mi pé kí bá dọ́dọ́ lẹ́bi ó ti jẹ́ mi lọ́rẹ́ nínú ọlọ́run ti dá mi lẹ́bi so kí bá dọ́dọ́ lẹ́bi ah. I am guilty I know àbúrò ní bàárà orí kìrìsì mo ti yá wèrè ayé mi ti rà. Elédùà irú eléyìí ò tọ́ sí mi àbí ta ni mo ṣe tí mi ò mọ̀. mọ mi èyí lè tún sọ ó yẹ ká jọ máa bá Bankole sọ̀rọ̀ kó tèké yìí. Ah. Rotimi mama jẹ́ kọ́rọ̀ mi ó sú ẹ ṣàánú mi gbà mí gbà mí náà Bánkọ́lé torí ọtí ní Bánkọ́lé lọ́sọ̀ọ́ díṣẹ́ báyìí o ọtí ní Bánkọ́lé fojoojúmọ́ ayé mu báyìí gbà mí gbà mí o. Bánkọ́lé bẹ́ẹ̀ni ọtí níbo ló ti rí. ìbéèrè tó yẹ kẹ́mi máa bí ọ́ ó ní wọ́n ń bí mí o ṣé bí wàá tiẹ̀ lọ rẹ́ bẹ́ẹ̀ méjèèjì lẹ́jọ́ máa ń rìn kiri gbà mí ṣàánú mi. ẹ ẹ ẹ má bínú ó ṣe mí ní kàyéfì ni gbogbo wa la mọ̀ yìí pé ọtí pẹ̀lú Bankole ó dàbí ọ̀sán àti òru ni tí wọn ò kí ń pàdé. wọ́n ti wá pàdé báyìí. kódà mo ti dọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ tímọ́tímọ́ ojoojúmọ́ ọtí ni fún Bankole tí ẹ̀dùn onáró ti bì káṣí ẹ̀pọ́rọ̀ ònú kan ń lára Bankole ṣé ká wàá mu sẹ̀kẹ̀tẹ̀ mọ́tíkà ká lè gbàgbé ìṣẹ́ bẹ́ẹ̀ bá wá yóò tán tójú bá clear ṣé ẹ̀rọ mú òní padà sọ́kàn mi tó fi jẹ́ kójoojúmọ́ lọ́sọ̀ọ́ lọ́jọ́ ọdún ọtí ní gbogbo ìgbà ṣàánú mi gbà mí. ẹ ẹ mọ́mì ẹ̀yin ní kẹ́ ẹ fi ọkàn ara yín balẹ̀ ẹ tí wọ́n lùfòfò mi ṣe ń sìn màá dẹ̀ make sure pé mo jẹ dáadáa tínú yín máa dùn. àbí oṣù mi o. mọ́mì ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé agbanitara ìrònú òde da ní àgọ́ ara yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ọtí abẹni tí kò fa ìrònú débi tó máa affect àgọ́ ara ẹ jọ̀ọ́ ọ̀dà mo ti gbọ́ sábà ń bá sọ̀rọ̀ máa ń bá sọ̀rọ̀ o. There is no one that is perfect. Pàdí mi. All you need to do is to love them. Ìwọ ni. Sentiment mi ni wọ́n bọ́ yìí mu. Ah. Ẹ sọ pé kán fún èmi kan ìwọ ni empty bottle bọ̀bọ̀ ege tán oge tán ìwà báyìí ò dáa kò yẹ ká máa ṣe báyìí pàdé mi nígbà tí èmi àti ẹjọ rìn tó dẹ̀ máa pawọ́ fún mi pé ẹ o kì í mọtí o ìwọ ò kì í ṣe gbá o o kì í ṣàwò kò dáa náà bá mi sọ̀rọ̀ náà Bánkọ́lé pàdé mi. Ah. pàtí mi ah secretary Bola, Bola. yes sir ẹ ká sọ sir. jọ kilo ló ṣẹlẹ̀ níbí ah me understand ọkàn ní kí n get drink me. Kilo sugar. ṣọ̀gà. má sọ fún mi pé èyí ló get drink. Ben, sir. kò dẹ̀ ní àlejò. no ó bí pé òun nìkan ló dá mú gbogbo ẹ̀ ah. ọmọ Bánkọ́lé ah. nǹkan ti ṣe Bánkọ́lé jọ wá bá mi fọwọ́ sí jẹ́ ká jọ gbé. ẹ̀yin ẹ̀yin máa bọ́ sípa lọ́hùn-ún sá. ooo má pa mí náà. ó yẹ ẹni títí ẹ ti jóná kó má kóná mọ́ tiwa. tiwa. ló ṣẹlẹ̀? mo bá yín gbé kọfí yín wá sí mi báyìí nígbà tí mi rí yín kẹ jáde. ilé ni mo wà. bẹ́ẹ̀ ni sáà ilé ilẹ̀ wá sí. o gbé kọfí wá. bẹ́ẹ̀ ni sọ. àárọ̀ la wà yìí. bẹ́ẹ̀ ni àárọ̀ la wà sá after nine la wà gan sá. ẹ. báwo tí mo ṣe délé. ọ̀rẹ́ yín ló wá drop yín lánàá. ṣé o rí bí mo ṣe ṣe ń gbà tó gbé mi wọlé. ah rárá sá o mo kàn án júwe ibi tán máa gbà wọlé ni sá. alábòsí ọkàn júwe báwo ló ṣe rí mi nígbà tí mo wọlé ọmọ kan tó bá ah! bá get aspirin. ok sá. Mm-hmm níbi tí a máa ń kógun sí yẹn then kó bá mi tẹ ẹ̀bà tó gbóná dáadáa then ilá pẹ̀lú ata tó ta dáadáa. ẹ pẹ̀lẹ́ sá. gbogbo a. bá mi dìgbà máa spray yẹn wá. ti ń Bankole sọ fún mi kí ló dé tí o mu ọtí yó bẹ́yẹn lánàá ká sọ pé mi ò wá sí ọ́fíìsì ẹ̀ ńkọ́ ikọ́ tá à ń sọ ikọ́ la máa sọ náà. nǹkan tí mo kàn rántí ni wípé mo dé ọ́fíìsì mo tẹ̀ attend sí one or two clients nǹkan tí mo rí last ọtí ni ó dàbẹ̀ nípa ayé tí ń ṣe mí. ayé kankan ò ṣe ẹ ìkan tí o gbé sí mind òun ló fi dàbí pé ayé ń ṣe ẹ ó dẹ̀ ní láti gbé kúrò lọ́kàn. kò ṣe gbé kúrò. why. kò ṣe gbé kúrò my wife my kids kò ṣe kò ṣe yọ kò ṣe yọ kú. ẹ ẹ kò sí nǹkan tí ó ṣe ń ṣe kò sí nǹkan tí ó possible this life tí nǹkan bá bàjẹ́ àtúnṣe la máa ma wá ṣòye ibi tí a bá dé ń sìn nǹkan tó need ni pé o ní láti remarry kó fẹ́ ìyàwó tuntun tó bá fẹ́ ìyàwó mi with time gbogbo interest tó ní sórí ìyàwó ẹ ó máa wà lórí ìyàwó tó bá fẹ́ o ní láti fẹ́ ìyàwó tó jẹ́ pé o máa máa rí ní ẹgbẹ́ time to time tó máa máa bá sọ o wà lọ́fíìsì ni o délé ni o ṣe everything so now sọ fún mi ṣé tí o bá wálé tó bá fẹ́ lọ sùn lálẹ́ ṣé o máa pe housemaid ẹ pé kó wá sùn sẹ́gbẹ̀ẹ́ ni gbogbo kan tó fà á tó fi ń ronú ni but tí o bá marry tó fẹ́ ìyàwó mi tó wà lẹ́gbẹ̀ẹ́ with time o máa ma develop interest bíi tìyàwó ẹ̀ pẹ̀lú ẹ̀ náà. you don't get it do you? no you don't. this woman was part of me. She was precious. She was everything good. Gold below, eh, gold be the air. Eh, diamond be the everything. Ilé ayé mi gbogbo ara mi olówó yẹn ó ti kú. My two kids ọmọ méjì ló lọ́wọ́ mi lọ́wọ́. And you're telling me pé kí n gbé kó lọ́kọ̀ kí mo fi wá sáyé mi. This is not possible. Okay. My life is okay. empty. okay. I'm hopeless. okay, I can't Please, go. it's okay. Mi ò lè máa wù ẹ́ báyìí. I can't go. I'm losing it. It's okay. Tó bá hurt ara ẹ̀, àwa tó hurt máa pọ̀ wo ti mọ̀ sí wo ti àwọn family ìyàwó ẹ̀ tó pé they are looking up to you kò wo ti tèmi tó bá lọ dámé tó lọ ṣe anything tẹ́nìtìn bá ṣẹlẹ̀ ń sìn àwa tó kù náà a máa máa jẹyà ní nàá jọ jọ jọ bàjẹ́. lọ fún mi ládé ọmọ mi mo ṣe nífẹ̀ẹ́ àwọn mo ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ mi tó ní àgọ́ ìdálẹ́ má kọ́ mi back ìdálẹ́ má kọ́ mi back. Take it easy. Okay. Fúnmiládé kò ṣe bá ṣe àjọsọ báyìí ìlérí tó ṣe fún mi kọ́ lélẹ́yìí ṣebí wọ́n ní òkú ọlọ́mọ ò kì í sùn kí ló wá dé tí wọ́n sùn tó fọwọ́ rọgì ìgbàgbé àwọn ọmọ tí mo tún fi rántí ẹ̀ tí ó wò pé ìyàwó mi wà pẹ̀lú mi Fúnmiládé ó tún gba ọmọ mi lọ́wọ́ jọ bá mi tọ́jú àwọn ọmọ wa bá mi tọ́jú wọn dáadáa I miss you I miss you so much I lonely. Daddy. Ah. Fúnmiladé, I was a knight. Ìrètí yìí pọ̀ gan ni. Ìyàwó mi kọ́. Ìgbàgbọ́ yìí pọ̀ gan ni. Fúnmiladé, no, no, no. What is going on? Ah, Fúnmiladé. Fúnmiládé Fúnmilá hey Fúnmiládé. Ah. will second sit your room, sir. Okay. Um, kó o bá mi Dada, fọ́tò dáadáa, ṣó ti gbọ́? Okay, sir. All right. Bankole ikọ́ <laughs> tó wà need lati you anything mọ́ náà nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ òun ló ti ṣẹlẹ̀ yìí. ó dàbí pé nǹkan tí mò ń sọ yìí yẹ mo gbé píkṣọ ìyàwó mi mo sọ ẹ̀dùn ọkàn mi pẹ̀lú omijé lójú mo dẹ̀ sùn ìgbà tí màá jí fọ́tò yẹn ti blank there's something spiritual something mystical about it. àlàyé yẹn pátápátá ló yé mi kódà ó yé mi ju bí wọ́n gan ṣe lérò lọ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ ṣé ìyàwó ẹ̀ tó ń lo gbé fọ́tò ẹ̀ ó bá sọ̀rọ̀ níbi tí ó máa ti gbọ́ ó gbé sí àyà ó sùn ó wá jí fọ́tò wa blank okay now take for instance ọmọ tuntun tá à ń gbé jo ní ojoojúmọ́ tá à ń gbé tó yẹ pé tá a bá gbé inú ẹ̀ máa ń dùn inú ẹ̀ máa dùn pé gbé òun ó wá di pé ó wá dé ọ̀dọ̀ ọmọ tuntun ó wá gbé ọmọ ọmọ wa bẹ̀rẹ̀ sí ní kéè débi pé o tún ra biscuit o everything fún kó gba òǹkè ó ti mọ̀ pé kò fẹ́ jẹ́ kó gbé òun mọ́ nìyẹn bóyá kankan ti ṣẹlẹ̀ ó get ìwọ náà gbọ́ nǹkan tó sọ ó ní o gbé fọ́tò ìyàwó ẹ̀ ó bá sọ̀rọ̀ níbi tí ó máa ti gbọ́ ó gbé sí òkun àyà ẹ̀ ó dẹ̀ sùn òun náà wá fẹ́ bá ẹ sọ̀rọ̀ kó lè mọ̀ pé òun gbọ́ gbogbo nǹkan tí o sọ ó wá di pé o jí o rí o rí everything blank sí ní àárín èmi àti ẹ̀sìn o máa ti mọ̀ pé ìyàwó ẹ̀ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí o bá sọ ó yẹ òun náà wá fẹ́ jẹ́ kí o mọ irú ìfẹ́ tí òun ní sí ẹ ó fẹ́ jẹ́ kó mọ̀ pé lóòótọ́ lóòótọ́ òun rí ẹ tán ó dẹ̀ fẹ́ jẹ́ kó mọ̀ pé òun nífẹ̀ẹ́ dénúdénú ó yẹ picture wa blank ó yẹ ìwọ tó wá believe pé bóyá ìkan tí ó dà nàbẹ ní ti no ìyàwó ẹ rí ọ mọ̀ pé inú ẹ ò dùn ó dẹ̀ fẹ́ jẹ́ kó move on kí wọn náà fẹ́ yàwó mi kó bímọ kó continue life pàdé mi pick ẹ̀ náà ibi tí a fẹ́ gbé obì sí obì ti wù ú bẹ́ẹ̀ náà. but kí ló wá dé tó yọra ẹ̀ kó lọ́kàn mi tí ò fi oògùn gbàgbé sí. Ah, kò sí ó yẹ kí mi gbàgbé ẹ nìyẹn tó bá fẹ́ tó bá nífẹ̀ẹ́ mi dáadáa ó yẹ kí n gbàgbé. oògùn gbàgbé yẹn náà ló ti gbéra ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ah, pàdí mi ah, kò sí bóyá fẹ́ fún ẹ ní anything ṣé ó yà sọ fún mi ṣé ó fẹ́ fi wọ́n dispatch driver ní àbí ta ló fẹ́ fi hàn kò sí náà ìwọ ni kò ṣàyè ibẹ̀ yẹn ṣàyè ibẹ̀ yẹn jọ̀ọ́. Eh, nǹkan tèmi mọ̀ ni wípé èmi àti fún mi àjọṣe àdéhùn nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò ó ní nǹkan tá a jọ sọ níbi tá a sọ sí kó tó kú ó láwọn nǹkan tá a jọ sọ láwọn ìlérí tí mo ṣe fún un ó dọ́dẹ̀ láwọn ìlérí tó náà ṣe fún mi eh, èmi fẹ́ mú tèmi ṣe. ó ti ṣẹlẹ̀ nìyẹn ẹ eh, adẹ́dàá tó dá ilé everybody ó ti dá ó ti mọ bó everybody máa ṣe lọ ẹ lè jọ believe pé ẹ fẹ́ débi kan kẹ́ má débẹ̀ ó ti dé ibi tó ó ti dé bus stop ẹ ó dẹ̀ máa bọ́lẹ̀ pàdí mi jọ ok tó bá dẹ̀ dàbí pé o ò believe kan tí mò ń sọ bóyá ká lọ sọ́dọ̀ àwọn ní mímọ̀ kan tọ́ wa sọ́nà dáadáa kó lè mọ̀ pé ìkan tí o gbọ́ lẹ́nu mi òun náà ló máa gbọ́n bẹ̀ ẹ nà ń àà ah, ah. pàdí mi gbé kó lọ́kàn gbé kó lọ́kàn gbé kó lọ́kàn jọ. ṣe borúkọ ikú nílẹ̀ kó tó gbẹ̀ pa sí i. ilẹ̀ kò tó gbin ẹ̀pà sí ọkọ mi kú mo ṣe mo dúpẹ́. nǹkan tẹ ẹ ní kí n ṣe kódà inú mi ṣẹ̀ṣẹ̀ dùn ní báyìí sábà níta láláyọ̀ gangan láláyọ̀ lónìí yìí ah, inú mi dùn tó sin ọkọ mi sórí inú ilé ọmọ mi yìí á sìn ẹ̀ sówó á sìn ẹ̀ sọmọ á sìn ẹ̀ sáìkú bá lè ọ̀rọ̀. Ah. ẹ ẹ wo mọ́mí ẹ̀yin nìkan kọ́ ni aláyọ̀ gbogbo wa pátápátá ni aláyọ̀ títí dórí àwọn staffs tó wà níbi iṣẹ́ ṣebí tán bá wá sọ pé ta ni inú ẹ̀ dùn jù èmi ni tó jẹ́ pé tán bá gun ẹṣin ní inú mi wọn ní. <laughs> òótọ́ ni báńkọ́lé ti gbàgbé ni bẹ́ni tá a kọ́lé fún tó talé kì í sarungún ẹni arọkọ̀ fún tó tọkọ̀ kekuku samusua bi eni ta bi saye toko to lohun ni bi malaye ah inu mi dun gan an so ko yi omo wera omo wera ko ba re abilala lenu o se mo dupe eh ki lo ma je ah mo mi mo okay ma e se ma ah ma ti jo iwo to ma je to ma dara si Aduka! aduke bon yo o je kini wàá jẹ wàá dára sí i. irú oúnjẹ wo lẹ nílé. Ah, àmàlà wà ráìsì wà mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ gúnyán ni. ó tẹ̀ tí wàá dà sórí ìyàwó mi fúnra ara mi ni máa dáná fún ẹ oúnjẹ àkọ́kọ́ tó máa jẹ́nu lémi mi ni máa ṣe mo fẹ́ kọ̀ mí pé ìyàkó ẹ ó ń ṣe yá tì tí máa ro ẹ̀ fún ẹ̀yìn tó pé bó ṣe máa gbégbìn anu lélẹ́yìí ó gbọ́dọ̀ jẹ́ ni o. mo yìí ni fẹ́ wọ kíchìn lọ dáná fún ìyàwó bẹ́ẹ̀ ni fúnra rí. <laughs> kíni sọ dáná to mi ni ah, mò ń bọ̀ jàre ẹ dúró dè mí ah, máa dáná Me, I to look for breakfast. I don't need breakfast today. Okay, here you are. Bawin, thank you so much. There you go. Okay. And promise me you won't stress yourself. I won't. Mm. All right. Aduke, Bomi, can for me? Okay. Sorry. Um, this way. Good. Perfect. Good. You náà wò, báwo ló <laughs> Oh fine. Oh fine. <laughs> Oh fine. Rí you pé bí o fine, ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ fún mi. Ṣó ti bọ́? Hmm. Yes. Kí ni? Fọ́tò mi. Irọ́ lọ coding, kò fool kọ́ mọ gbé ìkọlọ síta fún mi kó da kerosene sí kó dáná sun kó jó rígírígí kó wá mú wá fún mi kí lọ flush ẹ̀ down the drain get out. okay ma. Hmm? perfect good. pẹ̀lẹ́ madam. Ah, ẹ káàsán àǹtí. kí lẹ fẹ́ talẹ̀ béèrè. àwọn ọ̀gá yẹn ni mo fẹ́ rí security lè jẹ́ kí n wọlé. ṣé kò sẹ́. kò sí problem mo fẹ́ pass message sí wọn. ṣẹ́dẹ̀ ti pè wọ́n lórí aago. mo ti pè wọ́n mo ti text message sí wọn. ẹ dẹ̀ ṣọ́pọ̀ ọ̀gá lónìí gift yín. ọ̀gá lónìí. ọ̀rọ̀ lọ́kọ̀ láyà. Pardon, sir. Sir, any message? Message? wọ́n máa drop bá yín sàlẹ̀ sí ọ́n láwọn ti pe fóònù yẹn ẹ̀gbẹ́ wọ́n dẹ̀ ti drop message fún ah, Message. Ah, kò sí mẹ́sẹ̀gì kan lórí fóònù ìjọba ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà. Can you check it, Thank you. I'm not expecting anything from anybody. Okay.

Ah, ah, eh, wá wá wá wá. Hey. Uncle. Hey. I'm happy to see you. <laughs> Me too. for me. Ṣọ́pọ̀ òun kọ́ ló báyìí ló wọ́n gbọ́ mí níbẹ̀ yẹn. Ah, ah. kí ló ń ṣe ẹ́ tó dẹ̀ ń ṣe báyìí èmi wo gan wò pé bóyá original ìwà tí mo máa padà wo gan ó dà pé àlòkù ah, òyìnbó ni kí ló ń ṣe ẹ̀kọ́ táwọn ń ṣe ní mẹ́ta five hundred naira lọ́dọ̀ ṣàlàyé. ṣé ẹni wọ́n jẹ́ olóṣò ṣàlàyé ni ló fi gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ṣé orí epo ṣá. tó bá ṣe olóṣò ṣàlàyé ńkọ́ èmi wò pé kí màtí ẹ máa bẹ́ẹ̀ kún epo sí wọn ta sí kó lè dùn kó lè ṣe kí ni kó lè pẹ́pẹ́. èmi wo ní ilé ayé ẹ tó máa fi wọlé tó bá rí mi inú kọ́ńpọ́ǹdì tí mo wá gbálẹ̀ tó bá tún sọ há sí mi dípò tó máa fọwọ́ ẹ̀kọ́ mi gbòòrò àgbé ẹni ìwọ idiot burúkú yìí. ó má bínú o gbogbo owó iṣẹ́ tí everybody dá sí mi lọ́wọ́ kó wá gbà. Ah! bọ́dà ìwò ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run ní dààmú ẹ má bínú ẹjọ́. kí má bínú. ẹ má bínú ẹjọ́. no problem jẹ́ gbàkọ́sí jọ. àbùdá ah, ẹ má ṣe bẹ́ẹ̀ jọ ìtún má ṣe bẹ́ẹ̀. no problem à ń fún ẹ lówó ẹ. ah ṣe ṣe ibo lẹ wá lọ. ah ibo ló rán mi ibo ló rán mi ibo ló rán mi mò ń bọ̀ mo fẹ́ lọ ra káàdì. ok sir. Ah, ẹ kúlé o. ẹ káàbọ̀. ah ah, ah. Fúnmiladé kí ló dé ṣe bí tẹ̀yìn tó rà la fi túká láàárọ̀ ilé tó fẹ́ kún pàdé mi àbí wọn fẹ́ lówó bí tó ti lọ ṣiṣẹ́ ni. wọ́n kúkú fún mi àmọ́ tẹ́gbìn ti wọ̀ sí ni wọ́n fi fún mi lówó ọmọ tí yóò tó mi ó ń bá mi sọ̀rọ̀ ó tún fi lọ́kùnlọ́ lọ mi torí àtijẹ́. dẹ̀ dá mi lójú lójú lọ́jọ́ kan ọlọ́run á lànà fáwọn náà orí àdẹ̀gbẹ̀ wa débi rẹ̀. àmín. pẹ̀lẹ́. kí lẹ́yìn náà wá ṣe léwu yìí. Ah, mo fi tèmi lẹ̀ ìgbà tí mo kiri orí títí tó ń lòun ràn mí iṣẹ́ àfi bẹ́ẹ̀ ni gbogbo gbèrò tó wà lójú títì kò sí tèmi ń bẹ̀. Ah, ah. dúró báyìí pé ẹ jẹ́ kí n gbé yín o wọ́n ní rárá àwọn ò fẹ́ gun ti tèmi o àfi ẹni tó ń bọ̀ lẹ́yìn mi làwọn fẹ́ gun tiẹ̀ èmi dẹ̀ rò pé kí àmàlà òde ọ̀nà méjì mi ò ṣáà lè máa fi epo ṣòfò kí n tún máa rówó deliver san mo ṣe dá machine padà fẹ́ tó ní machine kí n wálé kí n máa ka sílẹ̀ mo ṣáà mọ̀ wípé owó tó gbà á máa rí fífi jẹun. ṣé kí ni yóò ti máa dòṣídìí ràn báyìí ìyá mi ò ní bàbá mi ò ní ìyá ẹ ò ní bàbá ẹ ò ní èmi ò ní ìwọ ò ní ọ̀nà dẹ́ta ọmọ yìí ṣe fẹ́ là báwo la ṣe fẹ́ là ìyá ẹ ti pọ̀ jù ọ lọ. ìyẹn la ṣe tán ọmọ wa ní skul náà. Ah, ṣé ní iṣẹ́ tó ṣe iná àwọn ọmọ ìmọ̀ tún dàgbà jù báyìí lọ sí ó ṣe ti dìrọ̀ bọ̀ ọ́ àwọn olóhùn ò ní jó láì ṣe pọ̀ lẹ́ni wá aṣá ṣiṣẹ́ òde jọ̀wọ́ lọ ó sì sùn mí ó sì sùn mí. Mami, bí ṣe ń ṣe yí òye mi o. Kì í ṣẹjọ́ èmi náà, ẹ̀ mọ bó ṣe ń ṣe mí. Ṣé lòtútù mú mi láti rán? àmọ́ màmí ilé sọ pára yín ti yá pé ká máa lọlé ó ṣe wá dogun olótùtù báyìí. fúnládé ṣàṣánú mi ẹ tọ́jú mi. níta màmí ẹ ṣe sọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ yọjú sí dókítà mi kí n padà wá ṣẹ́gbọ́n ìpínlẹ̀ mọ́ ń bọ̀. madam ṣé ẹ máa gbà mí gbọ́ pẹ̀lú ọkọ tó fẹ́ sọ fún yín. ṣé ẹ rí àìsàn tó ń ṣe mọ́ mi ìkà ah, ni. cancer of the blood ni àìsàn tó ń ṣe mọ́ mi tí medical name ẹ jẹ́ leukemia. yé ọ̀dà kí. madam ẹ farabalẹ̀ one out of ten percent àwọn tó lówó dáadáa láti fi treat ẹ ló máa ń survive àìsàn yìí ah. ṣé wàá rí ìdí tí mo fi pé níkà torí kò ń ṣe àìsàn tó yẹ kó máa ṣe tálíkà rárá hmm. <sighs> àmọ̀ràn tí màá gbà yín ni pé àwọn owó tẹ́ fi ń gba bẹ́ẹ̀dì látọjọ́ ìtẹ́ ń ná síbi kẹ́ ló máa fi treat wọn nílé kọ́ máa fi yẹn jẹun ah. madam kò ṣe báà náà lè ṣe o ó máa ná yín lówó eh. mo dẹ̀ ti rí ìgbìyànjú yín mo ti rí i pé agbára yín ò lè kà ló jẹ́ kí n kí n máa gbé màmá lọ sílé. Eh. ẹ pẹ̀lú madam náà fún àlàáfíà. lọ́dọ̀ ẹ̀dùn kò fẹ́ bí ṣe kò sí nǹkan mi tẹ́lẹ̀ ṣe. madam ẹ má yẹ kí n pa ọ fún yín ẹ máa gbé wọn lọ sílé ẹ pẹ̀lú. ẹ ṣe sáà ẹ gbà mí o yé wọn ẹ wọ ẹ wọ ẹkọ tẹ ṣe wọn ah, ẹsẹ̀ mi wá gbé kalẹ̀ kúrò lẹ́sẹ̀ mi jàre a ah, òun ẹ gbà gbogbo ẹsẹ̀ mi owó kòkó tó fi rán mi jẹ wọn lè sọ fún mi kẹ́ má sáré o ah, àbí wọn alákòóbá ò lélẹ̀ báyìí sí torí ọlọ. wà á abọ́kí ìyá ẹ o ti làmọ́lé wa fẹ́ máa sá lọ. ẹjọ ẹjọ ẹjọ. ó ṣe tí Yorùbá ní ó yà gbé. pẹ̀lẹ́ sọlọ gbé bọ́ọ̀lì dẹ ní sùúrù sọlọ ah, gbé bọ́ọ̀lì dẹ kọkọ dìde ṣáà kò dìde ah wà kí ló sì jẹ́ gọ́gọ́dọ̀ ìwọ ni wèrè sọ́dọ̀ bẹ́ẹ̀ bá ti jẹ́ sáà ni. Ah, àbọ̀lọ́fẹ́ bá ti máa fún yàrá bẹ́ẹ̀ kì í dìgbà bóyá wèrè ẹ ṣe á dìde lọ́kọ́ bá gbé lọ sọ́sùn náà ó ti yà tó má dì ní. ìjọba fẹ́ gbé mi o ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ojú wọ̀ tẹ́ ẹ̀rọ ojú wọ̀ ẹ wá lẹ́nu. ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ gàdí bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ lọ rúbọ yìí. Ah, ẹ ẹ try kò dìde ah, ẹ wà wà kí ló sì yẹ má máa pretend wèrè má lu ẹ ewo wèrè mo ní kò dé sókè kí ló sì kí ló èmi lè sọ kòtò ayé bẹ so ti má dì ní dìde tó lè dìde try kò dìde díẹ̀ pẹ̀lẹ́ kò dìde ah, pẹ̀lẹ́ ó ṣubú ló sọ yẹsẹ̀ ni ah. àní kò dìde ah, díẹ̀. àbọ̀dé ti dárò o. kí ló sí ẹ̀rọ àbọ̀ kí ló máa ń sẹ̀yìn wèrè yín lọ try kò dìde pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dìde sókè dìde díẹ̀ dìde díẹ̀ dìde díẹ̀ dìde díẹ̀. bàbá nífẹ̀ẹ́ mi mm-hmm. ṣé bí wo làwọn ọmọ yìí ń báwí tó ń ṣàlàyé owó school fún ọ mo ti fẹ́ bẹ̀rẹ̀ exams wọn tó ń bá sọ owó school ò exam wọn tóbi tóbi tá a bá nílé òtò bá tó wẹ̀ èèyàn máa fi sanpá sanṣẹ̀ fi bọ́jú ni o ah, mi ò lè para mi náà ah, mi ò lè para mi mo kàn fi mọ́ra látàárọ̀ ni o ibi iṣẹ́ tí mo lọ lé ni mo ṣubú dànù pátápátá ni ah, mo jábọ́ lórí ọ̀kadà ẹ tí mo gbé jábọ́ àti lórí burúkú tí mo tó gbé lórí ọ̀kadà ẹ ìyàwó ọmọ ọ̀tá ni wọ́n náà mi bí ẹni máa pa mí mo sanwó gàrí mo sanwó epo mo tún sanwó hospital bó ṣe ń ro gan ni pé tó bá di ọwọ́ ọwọ́ alẹ́ kó bá mi fi rọ́ọ̀kù bá mi fi wọ̀. Ah. ẹgbẹ́ mo kàn fi tọkùn ní pé ni gbogbo ẹ̀jẹ̀ ló ń romí gbókùn mọ́ gbogbo orí mi ló ń romí báyìí. Ah, ẹgbẹ́ mi ò lè wá para mi o tó bá di bí next week tẹ́ ẹ̀ bá lọ ní wíìkì ẹ máa lọ ní next week. a máa tó bẹ̀rẹ̀ exam ní school revision week gan lára yìí. ẹ a máa ṣe revision fún ẹ ìwọ sáyẹ̀nsì ìwọ áàtì èmi àti adúpẹ́ lọ́wọ́ ọlọ́run áàtì lèmi náà ṣe ẹ gbogbo àwọn government tí ẹ máa ṣe what is government what is crk what is kini kan màmá kọ ẹ ẹ dẹ ìbọ tó ṣe sáyẹnsì wà ló bá yẹ ẹ tó ṣe sáyẹnsì náà ó ti tán. kò ń ṣe nǹkan náà yàtọ̀. ṣé ìwé ta kàǹgbà ẹ̀ làwọn kà ń sìn. kí ló fi yàtọ̀ kí ló fi yàtọ̀ ṣùgbọ́n wọn kàn advance ẹ̀ sí ni díẹ̀díẹ̀ náà fún lè àwọn tíṣà wọn kan tó ń kọ́ wọn ní skul ṣàwọn mọ̀ pé tó wa ni ìta ìta àkàgán kí la fi ṣe mo fi gbogbo ẹni gbogbo tí wọ́n gbogbo ìwọ̀n kọ́ ló máa kàwé sórí láyè ó tiẹ̀ ti ń wò ẹni láìkí makeup tó bá ti pé kó tiẹ̀ máa lọ bá rí sí tó ń ṣe makeup kó máa fọ ọkọ̀ ẹ̀kọ́ kan kọ̀. Ah, kò ṣe o mo dáàdi ìgbà tẹ́ tí mo pé ẹ̀ lè dá wa tọ́ kí ẹ̀ tẹ́ ṣe fà wá sílé ayé àṣẹ tó bí lórí ọmọ dáàdi inú ọlọ́run lè dùn sí inú ọlọ́run lè dùn sí dáàdi. Bankole Bankole Bankole kí ló dé tó jẹ́ pé ojú tẹ fi ń bá gbòógì kọ́ lẹ fi ń bá sọ àdéhùn tá a jọ ṣe nígbà tá a fi ìmùlẹ̀ ṣèpìlẹ̀ ọ̀rọ̀ ni wípé kò sẹ́ni tó ń gbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó ń gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ kí ló wáá dé tẹ fẹ́ gbalé lọ́wọ́ onílé kakí sára ó yẹ ká máa fúnra ó yẹ ká máa rú àmọ̀ràn tá ó gbà ó àríwá kó má ti jóná kó má kó ná mọ́ tiwa. ṣé àlàlá fún mi wá kọ́ àyàfókè tó tó wọ́n gbé frame ìyàwó ẹ̀ wá báyìí láàrin èmi àti ẹ̀ àti mọ́mí tó wà lórí ìjókòó ìgàn gbogbo wa la mọ̀ pé nǹkan tó ń gbé wa ó di dandan kó ronú nípa ẹ̀ so ó wá gbé sí ọkàn sùn ó fi so ìyẹn wá jẹ́ bàbà wà fún ẹ ó wá bẹ̀rẹ̀ sí ní kó ọkàn sókè ó believe pé bóyá there is big day about it nigga wise up now kí ló ń ṣe ẹ torí àlá tó dẹ̀ ń òun kẹ́mi everybody sókè. àbí ṣé ìwọ gán gbàgbé pé tẹ́yà bá rò sùn lálẹ́ báyìí ìyẹn máa fi ń lálàá ni. àbí. àlá sì bọ̀ mọ́mí alágọ̀ everybody ló mọ ìwọ tó wà lórí ìjókòó ó mọ̀ pé alágọ̀. alágọ̀ káti ẹ̀gbà pọ́rẹ́ mi ó fi ọgbọ́n ọ̀dọ̀ ó fi gbé má mi ẹ bá mi fọgbọ́n àgbà wọ̀ ọ́ yìí kí n fi nǹkan lálàá kí n dẹ̀ jí kí n wá rí aláyẹ tó ti ṣe immediately ah no nǹkan wà o nǹkan wà ẹ bá fún pé nǹkan sí nǹkan wà. kò sí nǹkan kan kò sí nǹkan kan àná máa ń dàbí ni ó sì kò sáàlà abú kan tí ọ̀sẹ̀ mọ́ ọ̀la kò sí nǹkan kan. Ah, mo mọ̀ pé nǹkan wà o màmí mo mọ̀ pé nǹkan wà ó dá mi lójú pé nǹkan wà kò tí ì yé mi but nǹkan kan wà ṣá ẹ bá mi dìde ẹ fún ọjà yín màmí ẹ fún ọjà ẹ lọ bí tó bá yẹ kẹ́ lọ tí mo rántí fèrè wọn á rí pé àlá mọ́mí kan ṣàlá lásán ah, wọn ṣàlá lásán. ọjà àbí ọ̀nà bí ẹ bá ṣàlá lásán níta bá wà dé ẹ̀wọ̀n náà sọ fún wa. ẹ lọ mọ ọmọ ṣe ní kẹ́ fún ọjà yín náà. Bankole Bankole gẹ́gẹ́ bí màmá ṣe sọ tí ó bá ní nǹkan tó fẹ́ àbí tó bì yìí kò fẹ́ jẹ́ ká ṣe fún ẹ sọ. inú ò sọ pé mo fẹ́ nǹkan kan wọ́n ó kàn dá mi lójú wípé nǹkan kan wà ní ọ̀rọ̀ yìí tí máa fi ìyàwó mi lọ́la tí mo dẹ̀ máa jí láwọ̀ tí mi ò bá ọ̀kan nípa lọ mọ̀. ẹ̀yin náà bá mi jáde sọ ẹ̀yin bá mi wo nǹkan tẹ́gbẹ́ ẹ kéwọ́ ẹ̀gbẹ́ ẹ̀ ká gbàdúrà ká ṣe kọ̀ọ̀kan ẹ̀ ṣáà ṣe nǹkan náà nǹkan wà ẹ̀lẹ́kùn kókò sí kọ̀ọ̀kan náà. ó dáa mo ti gbọ́. tó bá nígbà tó fẹ́ ni kò sọ. Ah! àlá lásán wá di. o ti ẹ fún mi lómi tútù kí n mọ mi. bàbá tiẹ̀ ti mú mi ọkàn yóò balẹ̀ gbómi ah. bọ̀ kó fọkàn balẹ̀ kò sí nǹkan kan. There is no one. Oh, bàbá yìí. That is um, perfect. Um, um, uh, good morning. Um, good afternoon. Um, ẹ jọ̀ọ́ ṣe ní room. Ah, mi wá sàbọ̀ kékeré. Kékeré. Ẹ o ṣe o ètò eh, eh, ẹ̀jẹ̀ ẹ fún mi ní eh, báwo ni security yìí bí bá. Ah, security wa security wa. ok bí sójà mopo. no OPC ni sà torí àwọn boys àdúgbò wa yìí wọ́n bẹ̀rù OPC. ok ok that's good um, um, bí èló ni owó orí yẹn. ten thousand sir. sà. ok ten thousand wow good ẹ fún mi báwo ni bí wọ́n ń ok um, I'm gonna make a transfer. ok. okay. zero zero. The Bank wo? Access. Okay. Zero zero three five. Bankole. Níbo ló sá lọ? Ó ti gbàgbé pé ẹ̀dá ò lè sáré títí kó sáré kọjá òjijì ẹ̀. Mm. Kí ló dé tó fi lélẹ̀ fún? àdéhùn mi àtẹ̀kọ́ yìí kò mm. dáa o mm. kò dáa o mm-hmm. kò dáa o. Mm. Yeah. láti gbàbọ̀dé. ẹ má bínú àfà. Hmm? ẹ jọ̀ọ́ ṣé ilé tún máa ń gbàbọ̀dé ni. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim tẹ́rí ọlọ́run ọba mi ọba ìlẹ̀kẹ̀ ọ̀la ọba àjọkí ayé ọba àjọkí ọ̀la hmm. ó ti parí ọ̀rọ̀ rẹ̀ ó yànnàná rẹ̀ ó sọ nínú àlùkùránì ó ní wàmọ́ alákìtúlẹ̀ jẹ́ ní wàhálì ìzàn ọlọ́run wò dáwọn àlùjọ̀nù àtàwọn ènìyàn lásán ìlàrí ìyá abodò bí kò ṣe ká máa sinmi ọlọ́run bá ó tún wá kà síwájú ó ní wàhánàwó kárẹ ìyàkóòlù sáfìkúnà ìlàláhì sátàtọ̀ àwọn àlùjọ̀nù kan bẹ tó jẹ́ pé àwọn kọ́dí sọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n mọ̀ ṣiṣẹ́ láàbì irú wọn ni àwọn tí wọ́n ń gbá àwọn èèyàn wọ́n ti máa ń gbàbọ̀dé ah. ẹ rí bàtà táwọn wọ́ sẹ́sẹ̀ yìí tó bá gbàbọ̀dé láhìláhìlá muhammadu rasulillah sallallahu alaihi ó burú Hmm. ó le. ó dáa àfa kí làwa fẹ́ ṣe báyìí kí la lè ṣe because wàhálà ìkan ti sú mi mo kúrò nílé mo lọ sọ́tẹ̀ọ̀ mo tún dọ́tẹ̀ọ̀ mo tún rí ìyàwó mi tó ń yọ sí mi tó ń bá mi sọ̀rọ̀ kí ni mo fẹ́ ṣe ó ti fẹ́ dà mí lórí irú. àfa hmm. wa ṣẹ̀bẹ̀ nígbàgbọ́. mo nígbàgbọ́. ti nígbàgbọ́ gbogbo ẹ ti gbogbo ẹ ti ṣẹ́pẹ́rẹ́. وجبريل وانزلنا زار قحان لا جبال لريتم هاشم تشوري من عشية اللوى تلك الأمزار ندب الناس لعلهم يتفكرون kí sòrò kó ga tàbá ti gbé àlùkùránì sí máa di pẹ̀tẹ́lẹ̀ èmi ò ṣe àwọn nǹkan méjì kan fún yín alákọ̀ọ́kọ́ màá fún yín ní tùràrí ìṣẹ́gun kan ẹ máa lọ wá oògùn náà ẹ bá ti bùlé lórí ṣùgbọ́n apẹ̀rùn. ẹ fọwọ́ ẹran lẹ́kùn sí nǹkan ikọ́ ẹ fẹ́ wọn three hundred máa kí sáà ti má rí ìrìnkúrìn mọ́. ọ̀bùrú ń ẹ ṣàfọkànbalẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run ọba mi yóò ṣe gbogbo ẹ̀mí rẹ̀. kí ni gbogbo eléyìí náà kí ni túmọ̀ gbogbo tó ṣe. you can't understand. what do you mean i can't understand the entire house is smelling. It's for cleansing. It's for cleansing. Yeah. All well. these things are superstition. Gbogbo ẹ̀mí tó wà nínú ilé ẹ jáde o. Ẹ jáde o. Gbogbo ẹ̀mí àìrí. Ẹ bóde. Look at you, grown up man. Come on, Amen. sí kò sí. kò sí ẹ má ẹ má farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ̀rù bẹ̀ mí ẹ̀rù bẹ̀ mí ẹ̀rù bá mi ẹ farabalẹ̀ ẹ má jama ẹ má jàyà mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe I don't know I don't know. oya oya ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ oya oya oya ẹ bá ń tá má bọ̀ ní ìsìn kíá. ẹ ní sùn ẹ dàpọ̀ ọ̀gá yẹn kọ́ kí n ti pẹ̀lú àwọn ọ̀gá mi kọ́ ṣé mi mọ̀ wá pè yín àní bá jáde kò jáde káwọn ọ̀gá mi ọ̀láyè jáde. ọlọ́mọ ìjà arógun ṣe ẹjọ́ ìdẹ̀kúsọ̀rọ̀ ń jáláyè ẹ̀sìn. kí kí kí ti gan náà ṣé ẹ̀yin lẹ́ni lẹ́ni ṣé mi mọ̀ wá pè yín ẹ̀dá ọ̀gbẹ́ bá ń jálẹ̀kùn. ẹsẹ̀ ò báwọn yẹn wà lóde. bùrà káfíńtà ti ń o ọ̀gá mi ṣá ọ̀gá mi ṣá ẹ sọ̀rọ̀ sókè kan lè gbọ́ yín ṣá. ẹ ti gbọ́ ọ̀yà ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ mi ọ̀yà ọ̀yà kí ló dé ẹ. etí mi wọ́n. níbo wa ah, etí mi wọ́n. bùrọ̀kápítà bùrọ̀kápítà. etí mi ti wọ́n. Ah! etí mi ti wọ́n. ẹ máa sáré nìkẹ́. Ah! ẹ dúró. bùrọ̀kápítà àdìgá bá mi jáde kù. irú wa láwọn lélẹ̀. mo dáhùn báyìí kí mo fẹ́ ṣe. ajagunmọ́lẹ̀ alágídí òbí ọ̀run olómọ̀nà tó lọ́dọ̀dù yóò wá sílé ayé ẹ̀yin tá a wá lọ́nà ọjọ́ kejì àná ọyẹ wá lọ́nà fún mi lónìí ọlọ́gbà yóò ọlọ́gbà yóò ọyẹ fún mi ní ọlọ́gbà yìí ni ká. ẹ lọ bàjẹ́ ni tán. ó ní tìrí lọ sáwọn lọ sílùú tìrí ìsàwọn wọjọwọjọ sáwọn lọ sílùú tẹmọrí ìsìnkányọ ìsìnkányọ mi kìlọ kìlọ kìlọ kìlọ olóṣàwọn lọ sílùú bàtàkùn kékeré ẹjẹ ní sẹ ẹjẹ ní sẹ àgbàdo ẹyẹ kan lórí bí bá ti náà lóko ọ̀nà sí ọ̀nà là ọ̀nà sí ọ̀nà là tó mo ló panana lóde ayé mo pa láṣẹ kọ́là kan lóde ọ̀run. ilẹ̀ kù sí. ìwọ. kí ló ṣe. mi àgbà mi. bàbá gbogbo ara mo fi ń dọ̀ lóhùn. ìyá ló ń jẹ́ ta ló mọ̀ èrè òun ló jẹ́ mo bá ẹ̀ tán. bàbá ìyá ń jẹ wá ìyá báwa mọ̀ lè bí ẹ̀gbẹ́ iṣu ni. kẹ́rí tá a bá ju oúnjẹ àárọ̀ hmm. a máa ń gbàdúrà kílẹ̀ tètè sùn ni torí wípé sí àní kó tá a máa jẹ lọ́sàn-án a tún máa sọ balẹ̀. bàbá ó burú débi pé tí ebi bá pa á nílé tó ń pa àwọn ọmọ wa a máa lọ fi àwọn ọmọ wa ti àwọn nílò wa wọn fún un pàfi sáré débi ọmọ padà wá kó wọn níta irú dè ní ààrẹ àkọ́fẹ́ kúrò síbẹ̀ sórí àtàwọn yẹn bá ń sún jẹ àbí tó bá ń sún ní ọjọ́ fáwọn ọmọ oúnjẹ wọn á lè fáwọn ọmọ wa náà ọmọ ṣe o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ níta ìgbìyànjú àti sọ fún mi ni pé kì í ṣe pé àlọbì kankan torí kàn ba lè bá jẹun lẹ́sìn lọ rè kó wọn sílé kejì ah, ọmọ ṣe o ọmọ ṣe o ò sí báyìí mọ́lẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ẹ wo bí níta ìgbìyànjú àti sọ fún mi ni pé ẹ̀ le kànlẹ̀kùn ajé ajé ò sì tí ì sílẹ̀kùn fún yín ni wọ́n ń dá lómi lóun lọ́ọ́ ni ọ̀ndẹ́lómi ló lọ ni sẹ́ẹ̀rí bẹ́lẹ́dà yín bá ń bẹ lẹ́yìn yín ó ṣeéṣe bá jẹ́ bá bẹ́ni tó ń bá sọ̀rọ̀ tán ó ṣeéṣe kó wá fi ìdí tì sọ́dọ̀ yín. kájálẹ̀kùn ah, ah, ah, ajé ẹ fẹ́ jajé ló lè kò ṣeéṣe bẹ́ẹ̀ kò ṣeéṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí tí òye yín ni pé ewúrẹ́ jákùn tiẹ̀ ọ̀tàdínwọ̀n ọ̀tàdí wọn ọ̀tàdí wọn àgùntàn táwọn ara wọn ọ̀tà wọn ara wọn jakun olódì bá márùn mìlá níjọ́ ti ń sanwó ilé ẹlẹ́ni tó dé kulé ẹlẹ́ni ọ̀run mìlá rẹ̀ kulé ẹlẹ́ni ó níwò kulé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kó kulé ẹlẹ́ni nílé ẹlẹ́ni bẹ ní wọlé wọn ẹ wo bí wọn kó lè yín sí wọlé wọn ni wọn kó lè yín sí wọlé wọn ni ẹ ẹ mọ̀ tún wọn wọlé wọn ọmọ sí o ọmọ sí o ẹjẹ kó di ìdó eré ọmọdé ni sẹ́ẹ̀rí ó wù <laughs> débi táwọn èèyàn pàtàkì bá jókòó sí káyìí náà jókòó bẹ́ẹ̀ ah, orí orí orí èyí ó ti mọ̀ kó sì bá àwọn arábìnrin mu lè bí ẹ̀gbẹ́ sùn aya rẹ̀ ń sùn nílé ọ̀dọ̀ mi ah, ah, ó ti ń pajú dé ọ̀dà ọ̀dà wọ́n bá yín ṣe wọ́n bá yín ṣe láàárín àwọn olówó tí ọmọ bọ̀ tí ilé ọmọ rọ ẹ̀yin méjèèjì ẹ̀ wà lára wọn àti là kìí ṣe nǹkan tó le a bá ti pilẹ̀ ọ̀la gangan gangan gangan ibẹ̀ lẹ́ẹ̀ ti làágùn ẹ làágùn taṣọ yóò tutù ní o ṣe é ti ṣe tán. àkèwà kèé ṣàgùn báwọn àìmọ̀rọ̀ sọ kò jẹ́ kàn mọ̀ yí ọmọ gbọ́ ẹ wo bí ṣe é mọ̀ pé òun là ń mú fàfà ìdí gíláàsì ibà ìtísẹ̀dá yín bá rọ̀ mọ́ nínú àjọ ajé tó ń bẹ lọ́dọ̀ mi òun ni wọ́n bá yín béèrè sí ṣe é ti gbọ́ ẹ̀jẹ̀ ń bá yín béèrè sí kámọ́ lọ rè gbọ́ ọmọ ọba fọ́sùn ṣe é ti gbọ́ ó léwu gan ó léwu wọ́n béèrè sí wọ́n béèrè sí. Ah, kò sì dá bó sì ṣe ń bá wọn mọlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn yìí aya lórí gbẹ̀mọ̀ gbẹ̀mọ̀ bí àlùbọ́sẹ̀ ti ló ṣé kò tí ì jẹun bó ṣe jókòó yìí. Ah, ah, nǹkan mà ṣe yín o. bàbá nífẹ̀ẹ́ mi dídákẹ́ kọ́ lọ́nà àbáyọ sọ̀rọ̀ tó wà ń lẹ́yìn wọ́n ti fún wa lọ́nà àbáyọ ṣe ni ká tètè mọ́nà ọbẹ̀ pọ̀ wọn. tí ifá bá mú tó máa jẹ igi ajé wa onítọ̀ máa ya wèrè fọ́sẹ̀ kan lọ́dún kan ah, ó lé díẹ̀ akéèyàn ya wèrè tó bá ya wèrè fún ìṣẹ́jú kan tọ́dún yẹn máa fi jálẹ̀ wọ́n máa pè é wèrè ni náà tọkọ̀ kéèyàn ya wèrè fún ọ̀sẹ̀ kan ah, kó dẹ́rùn tó bó ṣe ń sọ yìí. Mm. ṣáàjọ wèrè lọ́dọ̀ àwọn tá a gbà wọn lọ́dọ̀ wọn àwọn tá a gbà wọn oúnjẹ lọ́dọ̀ wọn lọ́sẹ̀ tó kọjá àtọ̀sẹ̀ àti ìjọ wèrè lójú wọn báyìí àti ìjà sí lójú wọn kí ló wá wà nù wèrè ọ̀sẹ̀ kan nínú ọdún kan téèyàn àfi gbogbo ọdún yẹn gbádùn owó á kàn ṣe gángangan díẹ̀ kó lè náà tó bá jẹ́ pé wọ́n ní fámù wàá mọ bó ṣe máa pákéjì ẹ tó bá dé jẹ́mi náà ni wàá mọ bó ṣe máa gbé mi pamọ́ tó bá bèrè wà ní mo travel àwa nu yàrá mi tó lè bá ti ṣe ní tó ní fẹ́ ṣe tán á dẹ̀ jáde padà á tún kó sáṣọ á kó síkìní oníkálukú mọ bó ṣe ń dọ́gbọ́n rẹ o. Fúnmiládé kò dẹrùn tó bó ṣe ń sọ yìí ọpọlọ obìnrin ló fi ń gbé kínní ah. ah, ok ìbàjẹ́ pa àwọn pati wèrè yẹn dẹ̀ bẹ̀rẹ̀ o dẹ̀ gbé oúnjẹ tó ń jẹ o dà lọ́ba lórí àbí kó gbóúnjẹ kó máa fi kún ojú kó máa fi kún ara àbí kó kó kéèyàn bẹ̀rẹ̀ sí ṣègbọ̀nsẹ̀ ní láàrin pati. bàbá ní ìfẹ́ mi wo olówó máa ń dára ni gbogbo tó lówó tó bá fi lè ṣe báyìí ara ló fi dá ni wọn ló dára sí ni àìmọye olówó mi ti mọ̀mọ́ tí wọn kì í fi bàtà rìn ẹsẹ̀ lásán náà mo máa fi ṣàwádẹ̀ wọṣọ gidi sọ́run àwọn míì kedere wọn ò lè fún yàn wọn náírà ní owó tán ni orúkọ àkúrò mọ bó ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ kẹ́ mo mọ àwọn olówó mi tó yẹ kó fi gbẹ̀jẹ̀ búrẹ́dì ni ah. bẹ́ẹ̀ ni ah, oníkálukú ló mọ bó ṣe rìnrìn àjò ajé ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá sọ fún ni jẹ́ ká tètè lọ sọ́dọ̀ bàbá kọ́ lè sọ ẹ̀yìn tí fàbá mu tó bá jẹ́wọ́ náà ni o gbọ́. ṣe o lè má mú un because wèrè mi ò lè fit mi. èmi ni wèrè fit àníkàṣà ti lówó kápò onú iṣẹ́ ìkámọ̀kùṣẹ́ ìrànmọ́ tèmi nìyẹn Ah, kí ló dé ìyàwó ẹ̀dẹ̀ kan lọ wá ni aya rẹ̀ dà. bàtẹ́ bá ti rí mi ti rí ìyàwó mi ẹni tí fáàmù gangan ni mo fẹ́ mọ̀. èmi ló wá dé tára rí ọ̀balẹ̀. kò sí. ẹni tí fáàmù gangan lọ fẹ́ mọ̀. ẹgbẹ́ yín méjèèjì lẹ́jọ́ wá bá mi jọ́ kìnìún àná mo sì lẹ́yìn tó bá tọ́ sí wọn jẹ́ kẹ́ mọ̀ kí ló dé tẹ̀ jọ wá. mo fẹ́ kọ́kọ́ wá fọkàn ọkùnrin gbé ohun tó dé pó máa wà bí. dọ́rọ̀ tí ì ọ̀dà so oríṣàpátá pàrà alàgbà ń sin tọ́ tó bá ti di pé tó ń fà lẹ́nu àgbà tó ń fà lẹ́nu àgbà àrùn sí àgbàlagbà náà ni wọ́n sì ní àkàrà wò ń pàlálẹ́ fi ṣẹ́gun ẹ̀kọ́ gìrì tá a bá mú yangan tá a fi sán yangan ló lè dá yangan láà gbogbo àsámọ̀ tí mò ń sọ látàárọ̀ kò gbàbí kankan yí ọ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ni ìwọ ni ìwọ ló mú ìwọ ni ìwọ ni. Ah, àmọ́ ẹni kinní kan owó burúkú ni o àwọn èèyàn ò rí ayé rẹ àtọmọ rẹ wọn ò rí wọn lójú ọ̀nà wọn sì máa ń fọlá àwọn tọrọ. bàbá èmi nìkan máa rí èmi nìkan rí èmi mo fẹ́ jáde èmi mo fẹ́ wọṣọ èmi mo fẹ́ kọ́ máa rí bàbá sẹ́ni tí ẹ̀gbọ́n bá gún lẹ́sẹ̀ ẹ̀sìn òwe láti máa yọ. ẹ̀gbọ́n bá gún máa wo lẹ́sẹ̀ ẹ̀sìn ògbèrè láti yọ. àìbọ̀ ìwé yẹn sáwọ́. Ah, àwọn onímọ̀ ẹ̀dá mi mọ̀ ni ẹ̀ máa mọ̀ mí sí. awo ni wọ. bẹ́ẹ̀ ibi ọba ti rí ilé jẹ́ mọ́. hello hello àǹtí mi ẹ hold on fún wọn. ẹ pẹ̀lẹ́ o àṣàkẹ́ ìwó mẹ́ àṣàkẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́ àjàgbàjà àṣàkẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́ kan náà ó ṣe wá sọ pé wọn lójú ìyọ̀dọ̀ mi fún un bọ́ọ̀ ló ṣe ọmọ àǹtí rẹ ni àṣàkẹ́ o ti kóku béèyàn bá mẹ́mu ọmọ ń fẹ́ lójú ni ìsọdẹ́ni tó mẹ́mu tí ọ̀fẹ́ lójú lọ́sọ tí ló fò mo ti bá sẹ́jìnà ọ̀dà àṣàkẹ́ fèrèfèrè ìwọ náà sọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ìwọ fọkàn rẹ balẹ̀ bẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi táwọn bàbá wa mọ̀nìmọ̀nì àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn ó níbi tí wọ́n máa gbé ka wọ́n gbìyànjú wọ́n bọ́ gbé ka hasaka ọ bọ ọba yọjú inú mi ó dùn ọ láwọn nǹkan kan gan fẹ́ bẹ o sọ níwọ kan èmi kan o ṣeun àṣàkẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́. àti màá bòye tí bá ṣe tán bí. ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé o ti wá padà kan jẹ́jẹ́ mi mo jókòó. n ò mọ̀ fèrèfèrè lójú ìwé mi fún ọ kí ló wá dé tọ̀ bẹ́ẹ̀ nu bá ń tọ́ kí ní àná tí wàtáyà rẹ jọ wá ọ̀fẹ́ ọmọ àwo ní ọ̀tọ̀ọ̀tọ̀ òwò <laughs> àtọ̀rẹ́ ọmọ yìí ọwọ́ <laughs> alágbára ah. lórí tàbí tàdé yìí o ẹ fẹ́ kí n pawọ́ dà kí n táwo ṣe àmọ́ tá a bá pawọ́ dà tá a bá táwo ṣe tá a bá lọ rèé mú ẹni tí fáwọn mú yóò máa padà mú tẹ́lẹ̀ mi lọ. Ah! Ah! Fúnmiládé ọmọdé ọkọ ni èmi dá sí mi ó pẹ́ tàtijọ́ ń jìyà bọ̀ bàbá ẹ má jò kó kó máa ya gbèrè yẹn fọ́sẹ̀. ọba wa jẹ́ payari lọ́dọ̀dì ọkọ ni fọ́ọ̀mù kanú méjèèjì nínú kọjọ́ wà bẹ́ẹ̀ kó sí ọmọ ọba gbélé tàbí kó bẹ̀rẹ̀ wèrè gángangan lásìkò ìgbà tó bá ti sọ ọ́ wò. mi ò fẹ́ gángangan òṣì gan ah òṣì gbọ́dá mi kò ṣe ah bóyá ah, máa tọ́jú màmá ẹ̀ àti àwọn ọmọ wa. wọ́n fẹ́ ká ṣe é. wọ́n máa ṣèrántí ẹ̀. wọ́n fẹ́ ká ṣe é. iná ti ràn náà nù wọ́n wá pọ̀ ọmọ tí ó tọwọ́ bẹ́ẹ̀ rú ọ̀sẹ̀ olódò ńlá bàfẹ̀ gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ lórí labẹ̀ndínlógún ọ̀rẹ́ dídó ojú gbẹ̀ndùgbẹ̀ndù jangbala jùgbú eruku ajé tí ń kù eruku kí mo ló ń kù eruku ajé ó ní kíní kan owó ni ó ní kíní kan owó ni àmọ́ padà fojú sunkún aya. Ah! tómi ojú rẹ bá kán sílẹ̀ hàn yìí ò sí wọ́n padà tá kọjá bí tó lérò lójú rẹ nù sọ́mọ̀ pé dájú ni mo ti fẹ́ lọ fi ọ́ sáwó èmi yìí kan náà sì ni mo fẹ́ lọ bọ́ ọ̀sẹ̀ tuntun rẹ̀ nínú àjàlẹ̀ tí mo ti gbọ́ omi lé sí ọlójú fún mi láti omi ò lè bóyá bóyá jẹ nǹkan láta ló fi tọ́ ta sí mi lójú. ṣé ẹsẹ̀ pé o ti jà mọ́ làwọn òbí mo ṣe ń wọ̀ yìí. Ah. ṣe burúkú ikú nílẹ̀ kó tó pẹ́ pa sí ṣebí tí mo ní ọgbẹ́ lọ gbé débẹ̀ ó sì fìdí rẹ̀ kanlẹ̀ o ṣeun o ṣeun dákun nígbà tó gbé kalẹ̀ ọgbọ́ gìrìgìrì ẹsẹ̀ ah, ọmọbìnrin yìí ti dákọ́ ní o ṣeun okú sẹ́nà okú sẹ́nà àwọn tọ́lá yọ sàtìlẹ́yìn fún ọ. Bánkọ́lé o ti dolówó o ah, ti dọlọ́lá o sì ti dọlọ́rọ̀ ó ní kíní kan wó ni mo pé èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọyá sọ pẹ́lẹ́ dà mí mo dúpẹ́ sọ dáadáa sọ dáadáa. ẹ dà mí mo dúpẹ́. ayé o ṣeun. Báńkọ́lé mo fi inú mo jẹ ìwọ Báńkọ́lé mo fọpọ̀ tán ẹ àmọ́ ọ̀gá mi. Ah ọmọ pé bóyá máa lákùlọ̀ òde sọ fún mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́. mo ti gbọ́ tèmi mo ti gbọ́ gẹ́gẹ́ bí kádàrá o. mo sùn mo sùn. báńkọ mi láti ẹ̀rọ gbogbo àdéhùn mẹ́ta ni mo fẹ́ bá ẹ ṣe. àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi àwọn ọmọ mi kò rò torí wọn ṣe wà láyé wọn kọ́ lè yẹ gbọ́dọ̀ jẹun. ìyá jíjẹ mọ. fún kò ṣe kò ṣe bàbá fún ah, ẹlẹ́ẹ̀kejì wẹ̀wẹ̀ ni ìyá tó gbé mi sáyé wọn kọ́ lẹ́yìn òun ẹ̀kú tí ìyá mi wá wá jìnnà sọ. àtọ́jú wa. fún kò ṣe ọkọ. ìkẹta ìkẹta bẹ ni pé ọkọlẹ kò sí owó tó lè ní kò sí eré epo tó lè ní madam ó gbọ́dọ̀ fẹ́yàwó mi Baba, baba bàbá bàbá ẹ bá mi wò bàbá mi gbà wọlé wọlé kọ́ bá mi jì bàbá bàbá ẹ sọ́ọ́lá sí jìyà lórí mi ó jìyà kó jìyà kẹ́ ẹ bá mi jí ẹ bá mi jí ẹ jọ. ṣé ẹsẹ̀ kó àwọn wèrè. ara mi wọ wèrè. ó sì yé wọ tó yé mi náà. bàbá ẹ bá jọ kú. kì í ṣe wọn lọ fẹmi ọmọ yìí ṣe tutù ni. ó lẹ mí mi. Ah, ah, ah, ó lẹ mí mi. ó lẹ mí rẹ. gbẹgbẹgbẹ nu rẹ sọhùn ayé mà níkà o nígbà tá a bá sàbámọ̀ tán àwa máa sọ bábàámọ̀ ṣe wá kése pé mi rẹ lájọ lẹ̀mí ọmọbìnrin yìí ni àbí wọn sọ fún ọ̀pọ̀ fojú sunkún ayé láìpẹ́ ọwọ́ àsunkún rọ ọjọ́ lọ́ọ̀rẹ́ máa náwó kọ kọ́kọ́ bọ̀ gìnì sọ́nà kọ́ máa jójọ gọ̀dọ̀ lúkú yọgọ̀ so ti wá àmọ́ tó ṣe mí láàánú fún ọ ni pé ọmọbìnrin tó dákẹ́ sílẹ̀ ọ̀dọ̀ mi yìí nǹkan tó lágbára díẹ̀ ni o láàrin ìṣẹ́jú ní wàrà ṣẹṣà kọ wá bó ṣe palẹ̀ òkú rẹ̀ mọ́ kó gbé kóńbi tó ti bọ́. nígbà tí mo máa máa ti rẹ̀ kọ́ sẹ́mi máa ń rùkú ni àbí wọ́n ṣépè fáwọn àtẹjọ́ ń gbélé ni. ìwọ ìka ah. babaláwo o ṣàfẹ́rì fọyán ah. o ṣàrìnà kò fẹ́ nìyẹn ìwọ ah. o pàdé àpò pàpẹ́ lọ́kọ́ ẹ wá dà mí. ìyàwó ẹ wá lé mi kúrò ní ilé mi èmi lónílé. Ah! Ah! Ah! Madam, madam. Ìyàwó! Ìyàwó! Pàdé mi! Pàdé mi! Àwọn! Ẹ wọ́n lọ́dọ̀ náà! àwọn àwọn ẹwọ náà ẹsùn mọ́mú náà àwọn àwọn àwọn. Àwọn lọ! Tàbí mi! Ikọ̀ ṣe mí! Hey, I see. Hey. Ó bá Ọ̀rọ̀ lọ́kọláya. Ó bá kẹ́ra rojinlẹ̀ o bóyá ọmọ tó ń ké ìyá tó rẹ̀ mọ ò jẹ̀bi bóyá ọmọ tó ń ké ìyá tó rẹ̀ mọ ò mi ò yẹ nìkan àfọlọ́run nìkan ọ̀rọ̀ mi ò yẹ nìkan àfọlọ́run nìkan.